وكل بدعة ضلالة وكل ضلالة في النار أن أوقفوا الله أشي الصلاة النبوة محمد صلى الله عليه وسلم لا دا صلاتنا كما بوا على النبي أتيا وصحابات àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa jẹ ọjọ́ ìgbésí alqiyama lẹ́yìn náà máa tẹ̀síwájú lẹ́yìn bi'idhnillahi ta'ala nínú síra Umdatul Ahkam eléyìí a máa ń sábà gbé yòó ní gbogbo orúfẹ́ ọjọ́ ìní àti ní déédéé irú àsìkò tí a ń bẹ nínú ẹ̀yìn náà àwọn àmì ọlọ́wọ́ bá wa àmì Allah subhanahu wa ta'ala bi mannihi wa karamihi wa 'izzihi wa fadlihi a sì máa ṣàgbéyàwó sí ní náà rí ọ̀rọ̀ tí kìí ṣe tọ́lọ́run tí kìí ṣe tànàrí ọlọ́dà kò má jẹ́ kó tẹnu wa jáde ọ̀rọ̀ ìfẹ́nú àfa oníwàásí òní ó kọ́kọ́ dára mẹ́ ọlọ́dàkùn máa ṣe ọ̀rọ̀ wa ní ọ̀rọ̀ ìfẹ́nú ọ̀la al-Qur'an al-Karim ní àná àfihàn ní ìlú orí hàn lórí dáadáa ọlọ́lọ́ ní kò ṣẹlẹ̀ ìgbà tí ó tún wá sí ní alẹ́ àná ẹgbẹ́ ọlọ́run kankan pèmí níbi èmi ti ń jẹ́ àwọn ìdájọ́ kankan lọ́wọ́ lẹ́yìn tó bá pè pé tí mo wà lórí pílátífọ́ọ̀mù àbá oníyàwó mẹ́ta ìfínbẹ́ o àwọn à dáadáa kan tó ti ń tẹ̀lé ńlẹ̀ náà pẹ̀lú ọlọ́run ọba kan náà tó ń pè wọlé lóyè ní ti táwọn náà tẹ̀lé gan ìfínbẹ́ kọ̀ǹfàmù rẹ̀ ó náà bá ní ẹ̀rú ìkọlọ́lọ́ ọlọ́run òun gun àfáwọn náà ní owó two million naira táwọn náà fi ṣe hajj tọdún yìí náà níbi ẹni tí wọ́n sọ fún mi ká fi wọn ni àìní o mọ́ alhamdulilayi lẹ́nu ní ìbá tó pè náà àbájá àti ẹ tó ti gbọ́ ìwòsúnú àti ìtòlíyàwó mẹ́ta fún ìyẹn tó ti pè mí àbẹ́ẹ̀kọ́ o ọmọ ìyá wa Sheikh Luqman Salih Al-Ajma'i ìgbẹ́rù ọlọ́wọ́ ọba àkan náà tó pé àwọn náà ó tún bú àwọn náà lórí ibi hajj bẹ́ẹ̀ náà alhamdulilayi ilẹ̀ mi ní ìmọ̀ níbi tẹ̀tẹ̀ mo sọ alhaj abẹ́ àti pé táwọn onígbàlà bí wọ́n bá wọn báyìí torí pé tẹ́ ẹ̀ máa ń torí ẹ̀ ṣe jálà bí náà rèé ó làwọn èèyàn jòkó nínú yàrá wọn ní ti ṣe kínú ẹ̀ ń wọlé tọ̀ wọ́n wá ìjẹ́ ìta mojú wọ́pọ̀ fẹ́ sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ àmọ́ nítorí pé ọ̀kan kan ọ̀dọ̀ mi ní kíní kọ́kọ́ wá àmọ́ gbà tọ́lọ́ ti wá ní kó mọ lọ bí ti ń lọ yìí ọ̀rọ̀ wà tó tó ń gbàdá ó ní pé ẹ̀yin ọmọ ìyá wa tẹ̀lé níbi ìṣẹ̀dá làbí ta ní ẹjáwọ́ tẹ́lẹ̀ nígbà tẹ̀sọ́ dídà máa lọ́wọ́ wọn máa dà ní kò dìgbà tẹ́ ẹ bá tó parọ́ tẹ̀ pa báwọn èèyàn káwọn èèyàn tó sàròyọ̀ ọ̀lá àti ọ̀lá àti ọ̀mọ̀bìnrin kódà èmi padà rí ilé kan nílẹ̀ yorùbá wa yìí pé ọlọ́run ṣàánú wa púpọ̀ nílẹ̀ yorùbá àwọn mùsùlùmí tí ń bẹ́lẹ̀ yorùbá wọ́n rẹ́dí àti ná fáwọn àbá wọ́n fẹ́ ṣe ojúṣe wọn fáwọn àlùfà àmọ́dàbí pé bí tá a ti ní pọ́blẹ́mù ni pé àwọn àlùfà ló wọ́n abuse kìíní yìí àwọn àlùfáà náà sọ àwọn èèyàn dìdàkudà ní kálukú náà padà bí wá ní báwọn ìlú ìgbẹ́ ń bá sẹ́yìn ẹ wo òde kó máa ní ìsìlápèjúwe látara aráàdáradá àti ránwọ̀nránwọ̀ táwọn àlùfáà máa ń dánwò tán bá dóde kó máa owó kìnnì kan owó kìnnì kan owó ọpẹ owó kòkó bá owó àgbo owó kòkó bá bá a ta sọ owó kọ́ mọ́mọ́gọ́ owó kọ́ mọ́lẹ́gbọ́n ẹ̀ẹ́dì pé kìnnì yẹn ìbàjẹ́ kan tó padà tí wá wọbẹ̀ báyìí nísìnyí ìbàjẹ́ ti wá di pé àwọn èèyàn wà lòdì èkó mọ wọn èyí wá fẹ́ jòkó lọ́wọ́ wájú mọ́ tọ́lá ti bìlíìbù pé àwọn tó bá jòkó lọ́wọ́ wájú yẹn àwọn àlùfáà wọn níjọ́ ṣe kí ni òní wọn níjọ́ kí wọ́n gbádùn ẹ̀wọ̀n táwọn àfa àsọ̀lẹ̀ ayúdà kí sì lẹ́ ń wá òun náà ibi tẹ́lẹ̀ kójọ yìí náà jójú tẹ́lẹ̀ kójọ yìí náà lọ tẹ́tọ́ búlọ́ọ̀kù papọ̀ ọ̀kẹ́lẹ́ náà kọ́lé àbí ẹgbọ tí ó padà níyẹ̀ pẹ̀. kí ẹ gbogbo ẹ̀ ṣe gbogbo ẹ̀ tẹ́lọ ájì tẹ́ fi ní mẹ́ta sẹ́nu wọ́n lè máa ní aláàjì àbí bá náà mú aṣọ ẹ máa wá gbádá tàbí ló àbáyé máa yóò tìrìmù tìrìmù ni. ṣùgbọ́n lè yọ sóde kẹ́lìmọ̀ pé èèyàn dé tẹ́sí ló kírímù kẹ búra tó bọ́ sáfí òtán ibi jẹ́ ìwádìí ayé náà nìyẹn ẹnà gùrúù ìtàjẹ́rẹ́ ayé lásán gbogbo ilé gùrúù tó àwọn padà wá rí pé àwọn èèyàn nínú Islam wọ́n fẹ́ ṣe tẹ́rì tí Islam bá ti wá àwọn èèyàn sí ó ní wọ́n ti mọ̀ pé ẹ̀ká ọmọ iná tó jọ ọ̀nà rẹ̀ tó bá tó wá ń yí wọn dáadáa ẹ̀yìn àfáàfẹ́ nǹkan wọn yẹn inú wọn wà máa dùn sí wọn máa rẹ́bí àti lè ná lákàdé wọn lè yín lórí àmọ́ ewu tẹ́yà àfáàfẹ́ sọ̀rọ̀ ayé náà gbéra gbẹ̀rù ẹ̀yìn ara yìí rẹ̀ ti bá gbéra gbá ara yìí náà ti bá wà gbájú láìpẹ́ ìrẹ́rú ọlọ́wọ́ bá kan ìjókòó kan pa wá pọ̀ ìjókòó tiẹ̀ mẹ́rin àmúṣàpàwápọ̀ kọ́wé ọdẹ ọ̀dà ẹni ni wọ́n na rétí ìṣẹ̀lẹ̀ kan àwọn àlùfáà èèyàn kan kú àwọn ń pa àwọn àlùfáà sóde ìkú ọ̀rọ̀ yìí ẹni sọ fún mi mo mọ̀ dáadáa. ìgbà wa pa àwọn àlùfáà sóde ìkú ọ̀rọ̀ tí ń bì yìí kejì ọ̀sẹ̀ tó lọ sáájú èyí tó lọ yìí òun gbọ́rọ̀ náà ń ṣe lọ bí ọ̀sẹ̀ méjì báyìí tọ́ bóyá monday tó ńlá ní ó pé fourteen days sí ẹni òní sọ̀rọ̀ náà fún mi ìgbà àwọn afá wa lòdì òkú àwọn dìgbò apawó gbogbo wo kíní kan wo kìnìkan tó máa ń gbà wọn náà ní o ọwọ́ gbowó ìjọ bíjà ti bẹ́lẹ̀ láàrin ọ̀nà ìjà yóò dáa sẹ́mọ́ tó wá pamílẹ̀ nínú tẹ́lẹ̀ ní sọ bẹ́ẹ̀ nínú sọ Allahu a'lam. àwọn ọlọ́pàá mẹ́tẹ̀ẹ̀tẹ̀ wá lọ lórí kọ́sọ̀ àwọn afá àti àwọn afá àti jà lóde o àwọn afá wa wá tó àwọn ọlọ́pàá wá wá tó di òkú táwọn afá wa wọ́n wá kó gbogbo àwọn afá kúrò lóde wọ́n kó wọn lọ police station gbogbo owó tẹ́ padà àwọn àfáà wa kò dáre ṣé jẹ́ ń jà sílẹ̀ rèé kò dá ìmáàmù àgbàdà ẹ̀yà ìmáàmù owó tí ń rèé bóyá ìmáàmù owó tí ń rèé àfáà tiẹ̀ rèé àfáà tiẹ̀ rèé tó sàn ló tán ẹ̀yà gbogbo iye mọ́ lọlé àfẹ́jà ẹ̀wọ̀n mẹ́sì òsì jẹ́ ń kó wa sí ojú ọmọ á tíyàn fún èèyàn jàfà this is mess dèyìn ládàrádàrá òun náà ń tẹ̀kẹ̀ kóra ìjọ́jọ́ ìpẹ̀rẹ̀ ìlàfà ẹ̀yẹn ni ìdọ̀tí yìí torí bí èyí bá ṣẹlẹ̀ ìdọ̀tí ọlọ́pàá ni wọ́n ń bá yín fún ọlọ́pàá ọlọ́pàá tó yẹ kó máa bọ̀wọ̀ àwọn àfáà ọlọ́pàá bọ̀wọ̀ àwọn àfáà lọ ẹ wá jà fún òtù jẹ́ lápẹ́ ni mo pé irú ìjà yẹn ò lè jẹ́ ìjà kékeré ìjà tí bí ń di pé ọlọ́pàá ni wọ́n parí ẹ̀ ọlọ́pàá ọjà pọ̀lì ní ọlọ́pàá pọ̀lì ní ọlọ́pàá pọ̀lì ní wa kọ̀kẹ́ gbogbo ẹ̀yin àfá olùjálàbí ẹ̀lọ́tọ́bá wọ́nlá ìdárí àwọn mùsùlùmí tí wọ́n ń bẹ́lẹ̀ yorùbá àwọn mùsùlùmí tán fẹ́ ṣe fún yín ni àwọn ẹni tán rẹ́dí láti ṣe dáadáa pẹ̀lú yín ni àwọn ẹni tẹ́ ẹ̀ rí dáadáa gbà lọ́wọ́ wọn làwọn mùsùlùmí tí ń bẹ́lẹ̀ yorùbá yìí ẹ̀yin ni kẹ́ ẹ lọ kó rí yín ó pé ẹ̀yin sì ni kẹ́ ẹ lọ kó rí yín ó papò ẹ̀yin lẹ sọ́ra ẹ̀yin dìdàkudà ẹ̀yin náà fúnra àwọn tí wọ́n tó bá ní báwọn èèyàn ṣe fún ọmọ ìwọ náà lọ́sọ̀rọ̀ ẹ̀dùn rẹ̀ ìwọ ibi ńgbà tọ́ba tọ́ba lọ fẹ́ kọ́ mọ́sálásí ìṣe tọ́dáwó tọ́dáwó tọ́dáwó tọ́dáwó tọ́dáwó mọ́sálásí gbogbo ń tẹ́ kó jọ ìwọ wa kó ọmọ lọ rí lórí ilẹ̀ ilé ìfẹ́ tọ́lọ́hún kọ́ sẹ́yìn ìkúlé nìkan ìwọ mọ̀ lọ rí lọ síbẹ̀ ọtí báwọn yìí ń gbọ́ ni àwọn wa tẹ́ra ká ìkàlẹ̀ pé ńlá pé mọ́mú yìí òkóhùn smart ìsáàzù yìí òkóhùn smart mùdírù yìí òkóhùn smart ìwọ lọ rẹ́ ká kọ́ mọ́sálásí àwa wa ń dáwó búlọ́ọ̀kù ìwọ wa ń kó búlọ́ọ̀kù lọ ilé ìfẹ́ tí wọ́n fẹ́ tọ́bẹ́ kọ́ àtàrà bẹ́ẹ̀ wọ́n wà gbọ́mọ lọ́wọ́ àwọn ọ̀rọ̀ ìdá ma ń gbọ́nù nílẹ̀ Yorùbá yìí tí ma ń báyìí lọ́jẹ́ àwọn àfáà tí wá dìdàkudà báyìí ẹsìn ní àgbàjẹ́ ẹsìn ní ìbàjẹ́ ẹsìn ní rándaràdà ẹsìn ní ránranrun ìyàwó oníyàwó lílá ni ìyàwó oníyàwó gbọ́dọ̀ wá èmi tí wọ́n sábà sọ kílé kan kí sábúrú ni kéèyàn kan ní pọ́blẹ́mù lọ́dọ̀ àwọn àfa yìí ń kọ́lá burú ìyẹn nátọ́rà ó nọ́mà ó kò ló nátọ́rà nìkan ó nọ́mà tó àdínkù pé èèyàn kan wá bá àwọn àfa pé mo ní pọ́blẹ́mù báyìí pọ́blẹ́mù dá ni pé irú àwọn àfa burúkú wo náà lọ ń bá tẹ́ẹ̀bá gbé èèyàn tó lọ bá àfa rí jẹ́yà gba wíwò dúpẹ́ ìwọ náà mọ ìyàwó ni ó fi ọ́ ẹni tó lọ́kọ yóò fi ọ́ ẹni tó kú lé ọkọ ó fi ọ́ ogun ni wọ́n fi ọ́ ogun ni wọ́n wà wá ogun ni wọ́n nìyẹn problem tọ̀tọ́ bá dé tán tó ojú rẹ̀ tó ń bójú kúrò lára wọn àbí tó bá rí iṣẹ́ lè tó sanra ọwọ́ pé àà ah, ah, ilé nọ́mọ̀ tó dáa ọtún rí ìlú lẹ́pa ilé nọ́mọ̀ tó kò sí tí ó wà tí ò ní ní tí ò ní dánú gbogbo wọn wọn ni kò dé kúrò ìlú pé ẹwọ́n tẹ wá sọ láyé dàgbogbo yín wá do níbi ìbẹ́kàlẹ̀ gbà wọn ìyá alásàlá tù lọ́dọ̀dọ̀ ẹgbẹ́ sí pẹ̀lú àwọn àwàdà káwàdà ẹgbẹ́ fọwọ́ jẹ wọn lára ni

ayé náà ẹ̀yìn ni ayé mi yẹn ẹ máa ní nínú ẹ máa jẹ́ lọ́gá máa ní ẹ ti lé ilé náà ní ọwọ́ yóò bá àkóso lè bá pẹ̀lú ìlànà burúkú tẹ̀lé rẹ̀. eléyìí àti ìfá àti aláya àti fi ṣe ìgbéraga sí ní abákanfẹ́ mẹ́kọ̀ọ́ mẹ́ òní ti ń tí yóò bá jẹ́ tiẹ̀. الله يعني قولي دلوري ما أصابك لم يكن لتخطئك وما أخطأك لم يكن ليصيبك رفعت الأقلام وجفت الصفر ثم أقول أن كان من سرير أولو سرير أولو سرير قال ما شاء الله قال الله يا رب قل لي قال الله gbogbo àwọn ọmọ ìyá wa náà tí ọlọ́wọ́n bá ṣe orin náà fún lánàá ọlọ́mọdé àbáwá ṣàlékún rẹ o gbogbo àwọn abí tó kù sí náà ọlọ́mọdé àti kárí tiwọn náà eh, torí pé ó kù síbi tó ṣe kínú tó pọ̀ gbogbo ibi tó kù sí ọlọ́mọdé àbáwá ṣe náà ọ̀la Al-Qur'an àtẹ̀lẹ́ kó lè lu ọlọ́run kan tó wá sọ fún mi ní àná àwọn ń pèmí láti lu ẹ̀sùn pé a ẹni tó padà fún ìlú wájú ó ta ó kàn bá wájú ni o ní kí ló ṣe ń àníyàn tó ń gbé ọdún tó lè fi bọ̀ wáyé òun ló fẹ́ kọ́ sọ àyè ní ẹlòmí ti ṣe. kẹ́ni kan náà tó wá ti sọ lóẹ̀ náà alhamdulilayi lẹ́yìn ní ẹ̀ma ti ní ètò ìmùsọ̀lá eléyìí á fi ṣe fáàlì ní lórí àti ìṣègbè ẹ̀jẹ̀ ọkọ ní nọ́mbà wọn àti jára ní ìpínlẹ̀ ẹlọ jára ẹlọ tí ní ẹ náà gbóyè rẹ ẹni jà ẹni máa ti jára àdìsí ni yóò ṣe yóò kúrọ mọ̀nà ká òṣèlú bẹ́ẹ̀ ti ṣe ẹ̀ kúrọ tó wáyé wájú wájú jára àdìsí oríṣiríṣi obìnrin ó máa wá ẹ̀yin tuntun rẹ̀ ẹ̀ lágbọ́ yẹ́sì ndị máa lọ ọmọ dáwà pẹ̀lú wọn níbi ti ń dáwà oríṣiríṣi oríṣiríṣi ìtòjú yóò máa rí oríṣiríṣi ọ̀rọ̀ làwọn yìí wọ́n máa gbé wá òkú pé gbóò ní mọ́ni sí iná ti dúró kò jẹ́ kí mọ́ni màlẹ́bí adáná tó ọlọ́mọta fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ ẹ̀ àjàmbá lásán nìyí o níbi àwa bẹ́ẹ̀ lọ lé ìlú síra wa nínú ẹ̀mdàtú àlàáfà tó àmà sọ̀nà náà ní ọ̀rọ̀ tí èsì tó náà tí èsì tà lórí ọlọ́dà kọ́mọ́jọ́ ló tẹnu wájà ọlọ́dàkùn máa ṣe ní ọ̀rọ̀ tí wọ́n wọ́n ṣáà ìyàwáyọ̀ ìfẹ́nu gbogbo tábà sọ gbogbo ilé ọlọ́mọṣà ti ṣe dédé qala Allah qala rasuluhu qala sahaba alhamdulillah wassalatu wassalamu ala rasulillah ba'd فضل صلاة الجماعة ووجوبها عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال صلاة الجماعة أفضل من صلاة الفجر بسبع وعشرين درجة عن عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الرجل في الجماعة تضاعف على صلاته في بيته وفي سوقه خمسا وعشرين ضيفا وذلك أنه إذا توضأ فأحسن الوضوء ثم خرج إلى المسجد لا يخرجه إلا الصلاة لم يخط خطوة إلا رفعت له بها درجة وحط عنه بها خطيئة فإذا صلى لم تزل الملائكة تصلي عليه ما دام في مصلاه اللهم صل عليه اللهم اغفر له اللهم ارحمه ولا تزال في صلاة من انتدر الصلاة عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أثقل الصلاة على المنافقين صلاة العشاء وصلاة الفجر ولو يعلمون ما فيها لأتوهما ولو حبوا ولقد أه- ولقد هممت أن آمر بالصلاة فتقام ثم آمر رجلا فيصلي بالناس ثم انطلق معي رجال معهم حزم من حطب إلى قوم لا يشهدون الصلاة فأحرق عليهم بيوتهم بالنار عن عبد الله بن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال إذا استعدل إذا استعدلت أحدكم أحدكم امرأته إلى المسجد فلا يمنعها إذا استأذن أحدكم امرأته إذا استأذنت أحد أحدكم امرأته إلى المسجد فلا يمنعها قال فقال بلال ابن عبد الله والله لم لنمنعهن قال فأقبل عليه عبد الله فسبه سبا سيئا ما سمعته سبه مثله قط وقال أخبرك عن رسول الله صلى الله عليه وسلم وتقول والله لنمنعهن وفي لفظ لمسلم ولا تمنعوا إماء الله مساجد الله عن عبد الله نعم هذه الأحاديث أو أحاديث ذا قالب أتفقوا سنو باب منه lábẹ́ kìtàbù sọ́lá ẹ̀rù pé láti bí ọ̀sẹ̀ méjì mẹ́ta táà ti ń bọ̀ lẹ́yìn báàbọ̀ nínú ọwá pé àwọn tó ní ṣe pẹ̀lú àwọn àsìkò ìrún olùdámẹ́jìnnú olùdáscos. tọ́ amálẹ́mí insha Allah ta'ala àtúntìgbẹ́ kọ́ sínú báàbù míì táàtún sọ ọ́ fàyìmọ̀yé gbà. èyí ò ní ọ̀rọ̀ nípa sọ̀láàtú jamaa sọ̀láàtú aljamaa. ìrún kíkí náà làá sọ̀rọ̀ parẹ̀ àmọ́ bí akọ́kọ́ bẹ́ẹ̀ yà sí lábẹ́ ẹ̀rọ títí ní sinmi pé kíkí run ní jàǹmá. a tún wá establish rẹ̀ débi ìjẹ́ ọ̀ràn yẹn kí ká máa kí irun ní jàǹmá. ibi abẹ́gbé yẹ̀wò lé ní lónìí. àwọn àgbẹ̀ náà wọ́n máa ṣe ṣáàlù wọ̀tàálà bí mọ́nìyí wọ̀kọ́rọ̀ bí wọ̀nyí أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء àkọ́kọ́ ìrun jamaa lápapọ̀ nǹkan tó tóbi púpọ̀ ní ìṣẹ̀lẹ̀ àṣà àwọn nǹkan kan bẹ́ẹ̀ ṣẹ̀ríà kanlẹ̀kanlẹ̀ gbé wọn kalẹ̀ pé àwọn eléyìí ó bẹ́ẹ̀ bá ti máa ṣe wọ́n ẹ̀yin mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe wọ́n lápapọ̀ ni ẹ gbọ́dọ̀ máa ṣe wọ́n níjàn ni ẹ gbọ́dọ̀ máa ṣe wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ ó gbọ́dọ̀ máa jẹ́ ní àpapọ̀ tabati lọ rí wo àwa náà ara àwọn nǹkan tó pọ̀ tó bẹ́ẹ̀ tó ṣe pé àbá pọ́nà tí láàmú gbàgbé ilẹ̀ nìkan mọ̀ sí lápapọ̀ abẹ́ kí irun èyí lápòjú ìgbó láti ṣe àkóra wọn jọ sọdún ni abẹ́ gbáwẹ̀ àpapọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ ni kò fẹ́ jẹ́ ká sí lọ́tọ̀ọ̀tọ̀ abẹ́ ṣe hajj gbogbo mùsùlùmí gbogbo tó bá wà ní ayé kí láti àpapọ̀ ń bẹ̀ ni ìsìláàmù ní tó fẹ́ ó sì ní tó fẹ́ àṣírí pẹ̀lú ẹ̀ ètò tí ìsìláàmù wá gbé lẹ̀ yẹn kò gbọ́dọ̀ yẹ lápọ̀dọ̀ yẹ níbi ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti ṣàṣìṣe so ẹlòmíì ń kírun ni lóòótọ́ amábi ọ̀rọ̀ rẹ̀ kù sí ni pé kò kí níjà máa wàhálà wá dé a sì máa ń kí níjà máa ni mo jẹ́ pé ìsìláàmù padà wá tún ṣòpin yà láàrin ọkùnrin àti obìnrin á padà bá tó níbẹ̀ náà insha Allah nínú bá kìtà wọ̀nyí. bá a ti ní ojú ọ̀nà èèyàn tá a kàn ń pátó fọkùnrin tóbìnrin ò tó bẹ́ẹ̀ yálà bá a ti kàn ń pátó fọkùnrin o a kàn ń pátó bẹ́ẹ̀ fún dání fún bìnrin. àmọ́jọ́ máa gbogbo alágbọ́dọ̀ máa ń sojú kòkòrò pé bá a bá la fẹ́ máa kírun lọ́kùnrin o gbìyànjú kírun rẹ ó máa jẹ́ ìrùn jàmá aláìnílé láti lára àwọn àfijẹ́jẹ́ kò sí sí ń bẹ lára àwa mùsùlùmí òde òní oníwèlé wa à ń kírun lóòótọ́ ẹlòmíì jàmá ìlú dédé kódà ẹlòmíì ìrùn tó ń rí kí ní jàmá lọ́sẹ̀ ó ìgbà ìlòmí irun tó ń kí níjà náà lójúmọ́ olóka ibi àtàwọn òṣèlú wọlé pẹ̀lú lẹ́nu mùsùlùmí sì rí gbogbo òróró ẹ̀ka máa tún jàmá nílẹ̀ lárúbáwá náà ti sọ̀tàn bàbá kan bàbá náà ti dàgbà púpọ̀ bí bàbá yẹn ti wà ní bàbá bíi eighty yàtọ̀ hàmùkọ́lá. bàbá yìí wá ń fi èrè lẹ́ńdẹ̀ pé níjọ́ tóun ti pé ọmọ ogún ọdún tó fi díjọ́ tóun sọ̀rọ̀ yìí owó méjì oúnjẹ mẹ́ẹ̀lọ kan rí irun gíga tó ní àwọn jẹmọ́ ẹ̀yọ kan ìfáàkì ó sọ dílẹ́kù pé owó méjì tẹ̀tùbí rọ́tún ìṣà ìkábára alákọ̀ọ́kọ́ ìkábára kí láti alákọ̀ọ́kọ́ yẹn wọn àti ìmáàmù làwọn òjò sí níbi tí ó lójú kòkòrò lórí ìrun jẹmọ́ àdéhùn wọ́n náà wà wọ́ra rẹ̀ a àwọn ma mọ̀ pé ọ̀nà wá ti dì ọlọ́pọ̀ ṣàtàlù wa ni ẹ̀sìn òdùn wa lára nínú gbogbo tí ìsáàmù wa ní fún èyí tó kù dáa sí rí lára páwọn kọ̀ọ̀kan mójútó náà nínú yìí bá tí wọ́n ń sọ yìí náà tó wá dáadáa òun náà là ń sọ yìí a ìwọ náà mọ̀ bí kí mi náà bí rẹ̀ ẹlòmíì wọ́n ní kí ẹtù alẹ́ lómi gbogbo lé rẹ̀ kí mọ́sálásí kò gbèrè sẹ́jú mẹ́ta lọ kò tún ní bájọ̀ mọ́ ẹlòmíì yàrá rẹ̀ sí mọ́sálásí gan kó kọ̀kọ́ omi yàrá kó wọlé mọ́sálásí wá ní. èyí tí wọ́n sọ wọn ń bàyẹ̀ nínú jẹ́jú ni pé kádùn wọn máa ra wọn máa lé tí ó gbogbo ẹ̀yẹ ọmọ tẹ́ ẹ̀ máa lẹ́ wọn lé tí ó tẹ́ máa lẹ́nu jọba àwọn àlùfáà ń ṣẹlẹ̀ sẹ́yìn sẹ́yìn lẹ́yà iná o ẹlòmíì ń wà á dé pásítọ̀ òun ò tó nǹkan ní ìdí yóò máa nà sí ìmọ̀ yìí kẹ́ni máa rí káàkiri ní ìbọ́ta fún ọmọ ìdògbò mẹ́wọ́ ẹ̀wà wíwà máa sọ fẹ́ sí ìkọ́ ọmọ níwà yìí àwọn sálàfù sàárẹ̀ àwọn sàhábì àlẹ́wà Muhammad sallallahu alaihi wasallam wọ́n máa ń ṣe kí nìkan tẹ́lí táwọn bá wà lára ń dùn mọ́tálá tí wọ́n bá pè wọ́n tí wọ́n kọ́ bá láwọn kẹta bá ń ṣe lọ́wọ́ wọ́n máa ṣe lọ bẹ̀rẹ̀ ìkọ́ báyìí lẹ́ẹ̀kan náà wọ́n fi mojú wọn bá ń ṣe wọ́n ti wá jọ ìlú tẹ̀gbìrà tó ti ra òun gbọmọ lọ́wọ́ àṣìṣe máa jẹun lọ́wọ́ ilé ìjọba tí ó débi ọ̀rọ̀ abdullahi ibn umar ibn al-khattab radiyallahu ta'ala anhu wa an sahabati ajma'in òun ni kí n bá jẹun lọ́jọ́ bí súnà lẹ́gbàá muhammad torí tí oúnjẹ báyìí lè dé oúnjẹ ni akọ́kọ́ yanjú ká tó yanjú èrò abdullahi ibn umar wọn ní tí bá bẹ́ẹ̀dì oúnjẹ tó bá pè kọ́ báyìí yóò máa jẹun lọ tó bá tó jẹ tán yóò tó lọ àmọ́tò ti bẹ́ẹ̀ ìrún jẹmọ́ òun tó ní bọ́mọ́ lọ́wọ́ ẹ̀dá gbogbo àwọn mùsùlùmí òdodo ẹjá lọ ní kọ́ ẹ̀ sì ní ẹjá mọ́ ní méjì ọ̀pá ń kí ìrùjẹmọ́ ẹlòmíì yóò wá tún wá mọ owó rẹ̀ nínú mistake tá a mọ́ sínú tí ìrùjẹmọ́ yìí fi mọ́ ń bọ́mọ́ wa lọ́wọ́ ẹlòmíì jọ bá bóyá olùdarí kan wá ń bọ̀ lọ́nà ó lè tó ti dé lóòótọ́ tọ́ ní àwọn ogun tó kù tó ó dé mi mọ́sálásí ti bẹ́ẹ̀ líkòsì náà jẹ́ mọ́sálásí tó ti lè sínú wọ́n ti wá pè mú mẹ́ òun náà ti mọ̀ pé kóhùn ó tó délé wọ́n ti fi èrò tán amọ́gọ́rọ̀ wa ni ọmọ táàtù wa nílẹ̀ ní àwọn arúgbó bí amọ́sálásí ta bá níbi tá a ti bá wọn kò yẹ ká wọ bẹ̀ sínú nígbà ìdèmí náà mọ́ lọ́jọ́ sínú yẹn bọ́ ti ń bọ̀ lọ́nà ìyá síbẹ̀ kò kírun náà tó bá kírun tán kò ti kírun jàmánu ma wá bọ̀ wálé ọ̀tẹ̀ wàá lọ́mọ padà kí ìṣá ìlà ní jàmá nígbà tí ọba dẹ̀lẹ̀ àmọ́ níbi ọ̀rọ̀ níbi awọ́ sílé nìyí níbi ọ̀rọ̀ wá kù sílé nìyí níbi tẹ́ tó dùn wá lára délé nìyí gbogbo bí tọ́pọ̀lọpọ̀ wá bá ti ń bọ̀ àmọ́ dùkà délé ká tó wá sí òun wọn bá àmọ́ sí òun jàmá lójú títí ta ní kọjá lọ àìdónilára ẹ̀sìn tó ní o èsì wà dáadáa mùsùlùmí èyí máa ń ní pàdúdà bá tó bí mọ́sálásí ti wá àwọn tọ́lọ́wọ́n bá ṣe rú òfin nì fún làwọn alùpùpù lẹ́sẹ̀ kọ́bùlànà àwọn tó ti lọ síwájú wa ṣẹ̀rí àti wọn nù ṣẹ̀rí àti wọn kọ́bùlànà ó ní ṣẹ̀rí à ṣẹ̀rí àti wọn kọ́bùlànà tọ̀ṣẹ̀rí àtàwọn tó ti lọ síwájú wa òun ló gbé lánàá rú èyí ń kalẹ̀ ìlànà pé gbogbo ibi tí wọ́n bá wà máa bá tí ìdé mọ́sálásí wọn ilé ìjọsìn wọn ọ̀gbọ̀nà sílọ̀ ṣùgbọ́n àwọn mùsùlùmí gbogbo ibi tá a bá ti bára wa pátá ilé ìjọsìn gbogbo bẹ̀rẹ̀ náà láti ìdé mọ́sálásí náà kọ́lọ̀ mọ́tò àfọwọ́n alágbèjọ́ lọ́dọ̀ ó sì fẹ́ kọ́lọ̀ lọ́wọ́ bá kó jẹ́ kó yé wa o kó wá já ní ìwò ní ìlú ẹ̀dá kan èròjà máa ń sọ̀rọ̀ wa gbogbo bí tá a bá ti mọ̀ tá a bá ṣàtì ní mọ́ṣáláṣí kódà àwọn yẹn kó ní bíbí àlẹ́ ní tí ń jẹ́ ìmáàmù rẹ̀ èyí náà lè kí lẹ́yìn ẹni ìmáàmù tó bá jẹ́ pé fi ń ṣẹbọ ìmáàmù tí wọn náà bá fi mọ̀ pé eléyìí wọn ni mọ̀ ń ṣẹbọ àbí tó kílèmù kó ń mọ ìmọ̀ kọ̀kọ̀ báyẹ̀ pẹ̀lú lóun bí wù mọ̀ kọ̀kọ̀ ni omi ní ìwò ni irú àwọn yìí ò mọ̀ sí ọwá ní wọ́n àgbára tó mo sọ sẹ́ẹ̀tì mọ́mù ìlú mọ̀tẹ́ yẹ̀pẹ̀ tí wọ́n àti lọ́rí tí mo kàn sí yẹn ojú mọ́mù tí mo wò yá ojú àwọn tí mo ń tẹ yẹ̀pẹ̀ ní máa ń àà burúkú mi lọ́dún lọ́dún wọlé wo àyè máa ń fojú mẹ́ni tí ń ọkà tẹ̀lé àwọn bọ́ọ̀ bá ara rẹ̀ sọ tẹ̀gbẹ́rù yìí ń fún ara rẹ̀ ló ju èmi tó ń wà irú lòlẹ́ dáàrùn kalẹ̀ ní kìí káṣí lẹ́yìn rẹ̀ ọtí mọ́rù mi ò àbí ìjẹ́ pé púpù ní fọ́kàṣí nílẹ̀ kó dáwọ̀ bá sì pé tètè rí mọ́kìlú lẹ́yìn ẹ̀ lẹ́yìn tó máa wí fún igá àti ẹ òṣùpọ̀ lọ́dúnjẹ́ òṣùpọ̀ kò kú sí méjì ànáwó ògùn sọ́mọ̀ lọ ẹ kò sí jíjẹ́ kò jíjà àbálòpá ilẹ̀ kan ẹ gbogbo àwọn irú àwọn ìjẹ́ pé kúkúrú yá irú yóò ní tí ò gbọdọ̀ dáhùn lẹ̀ fún ọkọ̀ ṣe kò sí kó dàbọ̀ bá sí kàfàrà ẹ̀ wọ́n ti fi kúkúrú bẹ̀rẹ̀ lórí ọlọ́kùnrin sáà sàánú wa wọ́n tí ò bá ti jẹ́ báwọn wọ́n wá ń kírun nítòsí rẹ̀ wọ́n ń kírun níbi iṣẹ́ rẹ̀ wọ́n kọjá lọ títí wọ́n ń kírun jàmá ìyá bẹ̀ bóyá bọ́ sí lọ bóyá gbogbo àtọ̀ ìlú mọ́mù yẹn ní problem àbí mọ́mù kọ́ ló ní problem irun tán kí ẹgbẹ́ múlẹ̀ ní problem lọ́nà o bóyá tí kò sí wọ́n kí irun lè sí irun èdè kí ni ìwọlé sọ pé níbi wọ́n ti permanent ìrún á sóbi sago mẹ́rin ìgbà míì ìdílé irun lè mọ́ sí ìwọlé ní ago mẹ́rin ìwọ́n wá kọjá lọ wọ́n ti á sí ìlago mẹ́rin jẹ́ wọ́n mọ́ sí kí wọ́n wọ́n mọ́ lórí ìtọ́jú náà ọ̀lọ́rẹ̀ ìsìlámù tó ń tẹ̀lé mọ́ sí àdìpọ̀ àbí ìrún ìṣáà inú àwọn àdánwò tó kàn wá ní ìgbà nù àmàdúgbò mọ́nà pé ní padà bí ẹ̀fẹ́ tọ́ba ti sálámọ̀ mọ́sílì báyìí wọ́n bọ̀ ọ̀la bìjẹ́jú mẹ́wàá kalẹ̀ ó sì kèrò ìṣá wọ́n wá bẹ́ẹ̀ sí ìṣàdúrà yàrá ọkùn mọ́ wá ọlọ́dúnrún one tọ́lé kìíní kan àwọn náà wọ́n wá sí gbogbo yìí láàrin ìjọjú mẹ́rin tó kù jọjú pàdúrà bíi seven thirty wọ́n sì lè kọ́ mọ́ ìṣá àsìkò ìṣá wọn kí jẹ́ àmọ́ torí irun wọn tán kí òun ó ní kí òun ó ní problem ìgbà àwọn sì ti ní problem wọ́n bọ̀ lọ́ọ́ ní kí ìmọ̀ rẹ̀ lóko ọlọ́mọdé àfọwọ́ alágbèrè lọ́wọ́ ó sì jẹ́ tọ́lọ̀ ọ̀dọ́ ó sì fẹ́ kó yé wa tẹ́lẹ̀ àkọ́kọ́ gbogbo jẹ́mọ́ mùsùlùmí ẹjá lọ́dẹ sọ́ra wa o ẹjá lọ́dẹ sọ́ra wa o ẹjá mọ̀ pé gbogbo dáǹtì Islam àwọn akọ́dá gbé kalẹ̀ tábà máa pa afẹ́ ṣe islam ẹ̀jẹ̀ ká sí bí wọ́n ti ṣe sọ pé kàṣí o. káwa mọ́tà ṣe kí wọ́n ti wà wá ní àlọ́ agbọ́dọ̀ sí bí wọ́n ti ní kíni bí wọ́n ti ní ká ṣe wọ́n sì ní bàbá ti ṣe wọ́n ti ní àṣe yóò ní kíni yóò ní oṣù yóò rí àwa náà ní bára wa níbi tó yẹ ká ti bára wa. sọ wọ́n sọ àbíyọ̀ tẹ́lẹ̀ Abdullahi Muhammad. رضي الله عنهما وعن الصحابة أجمعين قلوا تبوا إذا وقوا في أن رسول الله صلى الله عليه وسلم قال قل لا يجوز الله صلى الله عليه وسلم يكون في صلاة الجماعة أيوة أفضل من صلاة الفرد بسبع وعشرين درجة أنا النبي يبيه جماعة afdọ́lù ní ìsọ̀lá àti ìfọ̀dù olóore ju ìrún téèyàn kan wù wọ́n dá sí lọ. àdáni wa sọ tó fi lóore jùlọ pé sábẹ̀rin wà ìṣẹ̀rin nàdàrọ̀dà ipò tó fi jù lọ tó fi jù lọ lẹ́sàn tó fi jù lọ lọ́lá kó lọ sí sábẹ̀rin wà ìṣẹ̀rin nàdàrọ̀dà bí ọ̀nà 27 ipò 27 ẹ̀sán 27 tó fi lè fi lóbi dúró. ìyẹn ni pé bọ́ bá dànù sí gbogbo orú ẹ̀sán tó ọ̀bá gbà lórí pọ̀ sí kùránì bẹ́ẹ̀ ọ̀rùnkú bẹ́ẹ̀ ọ̀sùn dúdú bẹ́ẹ̀ tó bá pa gbogbo ládàá rẹ̀ kọ̀ọ̀ká ní one thousand ló jẹ́ lákòjúwe la wí o nígbà tó ń da sí ọwọ́ àná rèé sí níjàn mọ́ ká ní one thousand lọ́gbà níbi tàdá sí rẹ̀ o níbi ìjàn mọ́ ọmọ ìgbà tí ó mọ̀ lọ bí twenty seven ládàá ẹ̀yìn ẹ̀jẹ̀ ká wá tó ìyàtọ̀ tí ń bẹ náà ní méjèèjì ǹjẹ́ ẹ ká wá fi ṣeré aláìkò ẹ ká fi ṣeré àmọ́kálẹ̀ tó yẹ síìdì ni ni òfin bá jẹ̀ mọ́ lára dáadáa tí ń bẹ ní ìsìlámù ni tí ó pé ìṣe rẹ̀ ní pé ó máa ń sábà kí jẹ̀ mọ́ ni àmọ́ kí nìkan di lọ́wọ́ bóyá ń gbà ní oorun ti gbé lọ ó ti sùn ìgbà tí ó ta tí wọ́n ti sálámọ̀ inú jẹ̀mọ́ tọ́ ó padà wá dárùn lè sí ni nítorí kí ṣe rẹ̀ ti jẹ́ pé mọ́ sí jẹ̀mọ́ irun àdá tí ló bí ọlọ́wọ́ ní owó kọlá lápò kírun jẹ̀mọ́ ara onírin táwà mùsùlùmí sí ni láti gbọ́dọ̀ múra láti gbọ́dọ̀ mọ́ sí ìmẹ́lẹ̀ kódà tó bá tún wá sí irun tọ́rọ̀ yẹn bá tún

abájọ wa ní kò wá sí oorun táwọn onímọ̀ sọ ohun lásìkò ọ̀run bá ti tó báyìí nígbà tí kò sẹ́jú mẹ́wàá tó yẹ káwọn gbé ìjọ náà dúró àwọn sì tàjà bàbá ní ìlú ìlú sì bẹ́ láyé ní ìlú ọlọ́mọsánà wa ti dáadáa fún un ó ṣàlẹ́sọ dáadáa fáwọn náà irun ìjọ náà ẹ dákun ẹja múra sí o má sì máa sọ ilé wọ àtìmọ́mù bá lọ́rọ̀ torí ilẹ̀ yorùbá gbogbo nǹkan láti yorùbá lẹ́nu láti bọ̀ láti bọ̀ lọ́ẹ̀ ẹlòmíì bóyá ìmọ̀ọ́mù sẹ́ bóyá yá ìmọ̀ọ́mù lówó ìmọ̀ọ́mù òtètè sanwó ẹ̀ẹ́kan àti kòtù mímọ́ wá sí ìrùn jọ̀mọ́ àmọ́ ẹ wà ní a ah, ẹ wá sí jọ̀mọ́ ní ìmọ̀ọ́mù rẹ̀ ọjà kúta àbọ̀rọ̀ ọ̀dájẹ́ táwọn ìsàn náà lọ wá sí jọ̀mọ́ sí mọ́tòrí ìmọ̀ọ́mù sí rà lẹ́yìn òun ti ṣàìdá àti ẹnu yóò rojọ́ rẹ̀ wájú ọlọ́run pọ̀jọ́ òní máa ń mú rẹ mọ́jẹ́ tí wọ́n kọ́ níwọ̀ láti má sí ilé ọ̀mọ́ èmi ti bá àwọn èèyàn kan lùgbà rí lẹ́yìn náà ọlọ́run ti ọlọ́run sàánú rẹ̀ púpọ̀ olóṣèlú ni ó ti dà ní wà àmọ́ wá rá òun àti mọ́mù kan wá dájọ́ ọ̀tá alágbàpọ̀ ara wọn wọ́n jọ bá ara wọn gbé ìjà wá dé láàrin ó sì torí ìmọ̀ọ́mù táwọn ìgbésí kí èròjà máa ìgbà wọn kọjá ló kọ́kọ́ lọ mọ́sálásí mi iwájú lé wọn báyìí mọ́sálásí wa ó ka nílé rẹ̀ ní mọ́sálásí rẹ̀ yóò wá kúrò nínú ilé rẹ̀ yóò lọ sí títí tẹ̀ta pé mo lọ sí jẹ́ mọ́tẹ́ ìgbóyà òdu wa mú yóò wá lọ sọ́ka sálámà tẹ mọ́sálásí tó ṣẹ̀ṣẹ̀ wá sálọ àláyé wa bọ́ bẹ́ẹ̀ wọn ah, àkàrà wọn fún wọn là ẹ wá sáfì òsì ah, ìmáàmù ah, ìbéèrè wọn ló wá ká ọ̀nà lọ́wọ́ kò bá ah, àwọn ọmọ ọ̀gọ́rin ti mú lójú ẹ̀ gbogbo ilé ọ̀sìn náà ni òun ló kàn jẹ́ wà òun kàn wà ń wájú ní ọgọ́lẹ̀ ti bú so irun yìí yẹn kò kàn án irun rẹ̀ kàn yín náà ìwà rẹ̀ àfẹ́sì irun yìí ìwà yóò àfẹ́sì irun rẹ̀ ṣẹ̀ẹ́jọ́ sí náà pa àwọn ọlọ́wọ́ gbogbo rẹ̀ ọlọ́mọta fún alágbọ̀nyẹ ọ̀rọ̀ èyí kọ́kọ́ عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الرجل في الجماعة تضعف على صلاته في بيته وفي سوقه خمسا وعشرين ضيفا وذلك أنه إذا توضأ فأحسن الوضوء ثم خرج إلى المسجد لا يخرجه إلا الصلاة لم يخط خطوة إلا رفعت له بها درجة وحط عنه بها خطيئة فإذا صلى لم تزل الملائكة تصلي عليه ما دام في مصلاه اللهم صل عليه اللهم اغفر له اللهم ارحمه ولا تزال في صلاة من كبر الصلاة من انتظر الصلاة من انتظر الصلاة <clears throat> حديث أبو هريرة رضي الله عنه بسم الله محمد صلى الله عليه وسلم قلوا صلوا رمزي صلاة الرجل في الجماعة صلاة الرجل في الجماعة فإنه يبكي جماعة تضاعف على صلاته في بيته wọ̀súùkè ó ní yóò ládìpele láadá tó bá kí èrò tó kí nínú ilé rẹ̀ àbí nínú ṣọ́ọ̀bù rẹ̀ àbí lọ́fíìsì rẹ̀ àbí lọ́jà rẹ̀ lọ khamsa wà ìṣìrínà ó ní tó bì dúró lọ́wọ́ lọ bí ipò 25 ṣòtíkílò pẹ̀lú ẹ̀sán ṣòtíkílò pẹ̀lú yà ní àwọn afáwà sọ̀rọ̀ lórí ìgbẹ̀rún tí wọ́n ti mọ́tò bá ti gbà lọ́bì yìí takora wọn àbọ̀ ẹ̀kọ́ sì ni wọ́n ń darí ló bá wọn dára wọn bàbá yóò fẹ́ bá wọn oríṣiríṣi tàùjì ha làwọn àbá àwọn ọkọ̀ ayé àwọn àlùfáà tí wọ́n ní ó rọrùn ìpè tán bá ní khamsa wà ìṣẹ̀lẹ̀ náà lébè sábà wà ìṣẹ̀lẹ̀ náà lébè àwọn kan ní nọ́mbà yẹn kíkọ̀ yẹn kọ́ ní ìwúmọ̀ wọn nítorí pé àwọn ọmọ ní pé àjùlọ ní kékeré òpó àmì làwọn àlùfáà ní wọn bá tẹ wá fẹ́ wo fígò fún rọrùn dáadáa tẹ́tùmọ̀ rẹ̀ ni pé ẹni bá ilé ń fi tẹ̀ níjọ̀mọ́ ẹ máa retí ládá tiẹ̀ ìmọ̀ tó bá ṣe fi nì ó lè gba ládá pé pé tí ó fi ju tẹni tó dá sí lọ bíi twenty five ni tí ó fi tẹni tó dá sí lọ bíi twenty six ni tí ó fi tẹni tó dá sí lọ bíi twenty seven tí ó gbé fún àyẹ̀tẹ́ láàárín twenty five to twenty seven ẹ̀dá wọ́n á yanjú àjò yẹn òwúrọ̀ àwọn nǹkan báyìí kékeré báyìí pé pé ẹ̀kọ́ díẹ̀ lọ́kàn nídìí kọ́ ọmọ sí àwọn afá àti lálàyé kọkàn mọ́ sí ní ìfún bóòlù àwọn afá àti sàwùjí ìlú rẹ̀ tí ó dìyẹ tó gbójú lọ láàmú ọwọ́ akájú mo ti bá mi lò àti ti takura wọn ẹ òwe gbẹgbẹra wọn owó olókè eléńdọlẹ ìwọ náà ti lẹ́kọ̀ọ́ tó àdúgbò ń bẹ lọ gbogbo gbà lọ́dà kùmọ́ ti wá náà lọ àwọn ẹlẹ́wẹ̀ẹ́ ìròyìn yẹn tí ó mọ̀ ọlọ́mọ sàwà bẹ́ẹ̀. tọ́ èyí ń kọ́kọ́ jẹ́ àánú nǹkan ká kọ́kọ́ yẹ tó àbí ìtòun náà eléyìí tó ní twenty five àti tó ní twenty seven kò ségin o kò takora wọn o gbogbo ẹ̀ náà ló ń tóra wọn náà ni. ẹ anabi ní aṣáájú àlá lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan bíi ó ní aṣáájú àlá lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mejì ó wá sáwọ́dí aṣáájú àlá lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀ta mọ́ni ẹ Bukhari wá dàrú mọ́ lọ́wọ́ ìwọ́lọ́ lẹ́kọ̀ọ́ Bukhari dà àgbà alámúhùn lójú ọlọ́ọ̀lẹ́kọ̀ọ́ ọ̀wá lè kọ́mpìyẹn tí ló dà múlẹ̀ ìdí ń sọ fún ọ ní pé tó bá sàdù alámẹ́ta mẹ́ta ọ̀sẹ̀ ìdá bọ́ bá ṣe méjì méjì kò sí kíni kò sí láìsí bọ́ bá ṣe lẹ́yọ kọ̀ọ̀kan kò sí láìsí gbogbo ẹ̀là náà fi ṣe kí ló wá dápọ́ láwọn bìí jù wọ́n lọ lẹ́kọ̀ọ́ ìwọ́n lọ wá ní ìdè láti lọ rẹ̀ kọ́ ẹ̀kọ́ mẹ́kọ́ rẹ̀ wọn dákú mọ́ṣáà ṣàmì وذلك أنه إذا توضأ فأحسن الوضوء àwọn ìdí rèé ìdí tí ẹni ó ń lọ rèé sí jẹ́ náà fi máa lálùbáríkà ní ìròyìn ẹni ó gba sí lílọ ní pé ó nídìí ní pé torí ẹni tó fẹ́ lọ rèé sí ìlú tó bá ṣàlù àlábùjẹ ní òṣè. tó máa kọ́rọ̀ ja ilà ní mọ́sì. àbò ọlẹ́yìn ó ṣàlù àlátán ó wá kú ò nínú ilé ìwọ̀n afẹsẹ̀ ẹ̀rìn lọ sí mọ́ṣáláṣí láàyò kòríjùhù ìlà sọ́lá jíjáde nílé rẹ̀ tó jáde kò sí nǹkan méjì tó torí ẹ̀ jáde tó kọjá pé ó bẹ̀rọ̀ lè kí irun nìkan ló tó torí ẹ̀ jáde làmìyàkùtù kọ́tù wájá ìlà rúfẹ́ àti láhùdí àdára àìwà oníire tí kínú kínú ṣe rí kínkín jàmá ní bó

ọlọ́kírun so ẹsẹ̀ ọ̀tún rẹ tó ọba ń gbé báyìí wọ́n kàn mọ̀ bí lé ọkún nípò wájú ọlọ́ni wọ́n mọ̀ bí lé ọkún nípò wájú lẹ́gùn rẹ̀ wà rọ́sí kínú yóò mọ̀ lòkè sí níwájú ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala anábì tó wá ní ìgbésẹ̀ kejì tó ọba tó wá ń gbé ó wà mọ̀ bí yóò pa ẹ̀sẹ̀ rẹ̀ gẹ́gẹ́ wọ́n ti gbẹ́jọ̀ tó wá gbáyìí ládà rẹ̀ lékún ẹ̀sẹ̀ òsì ẹ̀sẹ̀ kan ti parí lọ́sẹ̀ rẹ̀ eléyìí ládà lékún ẹ̀sẹ̀ kan bọ́ọ̀n ládà lékún ẹ̀sẹ̀ kan bọ́ọ̀n bọ́ọ̀tún wá gbé nìyẹn bóṣe ń gbẹ́jọ́ ọ̀tún ládàá ń lékún bóṣe ń gbẹ́jọ́ òsì ẹ̀ṣẹ̀ kan parẹ́ bọ́tí ń gbẹ́jọ́ ọ̀tún ẹ̀ ládàá ń lékún bọ́tí ń gbẹ́jọ́ òsì ẹ̀ṣẹ̀ kan parẹ́ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó lè fẹ́ kó bá ọ níwájú ọlọ́run bóyá o ti wo tó yẹ tó tí ò yẹ kọ́ wò ọlọ́ etí rẹ lọ́dẹ gbọ́ tí kò yẹ kó gbẹ́ tó kó gbọ́ ẹnu rẹ lọ́dẹ sọ tí kò yẹ kó sọ owó tí ò yẹ kọ́ náà kan ṣe ní fèkì lọ́dẹ náà gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó yẹ pé sọ̀gbọ́ irun dùnú àwọn kéékèèké ní yẹ́dọ̀ táwọn méjọ́ tó àwọn kàbá irúgbónú tó láwọn kéékèèké bọ́ ọba ṣe wá ń múra kí ní tọ́n gbégbésẹ̀ kejì ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ yẹn fi ń gbà ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ yẹn fi ń ga wájú ọlọ́wọ́ ọba ni ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn ẹsẹ̀ rẹ̀ fi ń parẹ́ ni wá wá wo káwá ní kí wọ́n tó mọ́sálásí ìgbésẹ̀ tó tó ó túnmọ̀ sí pé ọtí ga nípò lọ́nà mélòó ọ̀nà 15 nù ọtí já ẹ̀kẹ̀ rẹ kúrò lọ́nà 15 nù kánígbésẹ̀ rẹ 100 wá ní ńkọ́ kánígbésẹ̀ rẹ 150 wá ní ńkọ́ kánígbésẹ̀ rẹ 200 wá ní ńkọ́ tẹ́lẹ̀ pé kò yẹ kí mùsùlùmí ó máa fi jọ sí rẹ̀ kò yẹ kí ó máa fi ṣe ní ìdí tí gbogbo kí

wọ́n wá máa ṣàdúà fún ọ wọ́n máa ṣàdúà wọ́n máa ṣàdúà àmọ́ ìgbà owó tó dá sí àdúà lórí ọ̀rọ̀ rẹ máa dáa máa fi mùsọ̀lá lópin ìgbà tó wáyé pé orí ibi tó ti kírun náà lọ sí jòkó àwọn màláìkò máa ṣàdúà fún ọ kálífì bá ti kírun ibi àti kírun náà bá ti sálámà bá ìpìlẹ̀ náà lọ jòkó sí wọ́n ṣe àtàr wọ́n ṣe gbogbo ó mọ̀ ká níbẹ̀ lọ wà tásìkò orun àlásàrí bí tó ó mọ̀ ṣàdúrà nínú wọn ká níbẹ̀ lọ wà tásìkò àṣírí bí tó láti lúrí àwọn alẹ́kọ̀ọ́ mọ̀ ṣàdúrà wọ́n mọ̀ ṣàdúrà wọ́n tọ́jú àmọ́ àdúrà tí wọ́n mọ̀ sí ẹmọ gbọ́ náà wọ́n mọ̀ kọ́ dáadáa lè fi àmọ́ bá ń ké fẹ́ nìyí eléyìí tí ọlọ́run bá ń forí ọ̀sẹ̀ rẹ̀ jí ọlọ́run bá ń kẹ́ ọlọ́run bá ń ṣàánú rẹ̀ ọlọ́run bá ń ṣoore fún ọlọ́run bá wá dára ọlá àwọn màláìkò wà mọ́ ṣàdúrà yìí fún ọ́ ń bọ̀ àwọn yìí wo lópin ìgbà tó ọba ti ń bẹ lórí ìjòkó yìí àwọn màláìkò wà lọ ṣàdúrà yìí ọlọ́ọ̀bá àforíjì ó ọlọ́ọ̀bá akẹ́ ọlọ́ọ̀bá àforíjì ó ọlọ́ọ̀bá akẹ́ ọlọ́ọ̀bá àṣàánú rẹ̀ ọlọ́ọ̀bá àgbàdúrà rẹ̀ ọlọ́ọ̀dé orílẹ̀-èdè wọ́n wà máa wí wọ́n máa tó ṣe ń jì àyè tí bò ní àmàlẹ́kà sí ní àdúrà mi wọ́n ti rí gínú wọ́n ti ní àdúrà ó láti mọ́ pàtẹ́ ìsì ìjọmọ́ yà ní ìdákùnrin gbogbo wọ́n tó bá sì mọ́ sílẹ̀ gbogbo ẹni ọmọ ní tó tẹ̀lé ní ẹni bá àbújẹ wọn fún ní gbogbo gbà bọ́ọ̀ bá ti rí tán sálámọ̀ ayé ibi tó dòkó náà yọ wà ṣá gbogbo àgbàmù ẹlẹ́ ẹ wà ní tẹ́lẹ̀ mọ́ ṣe tán àwọn afáàmọ́ tuntun ní gbogbo àní tẹ̀lé bíi ìdílé ìkan náà alfa wa kọfí àlúlẹ̀ ìlú ìjọwí alẹ́ rahmatullah tẹlifíṣù iblis sọ náà tẹlifíṣù iblis ó ní bí sèta ní ṣe máa ń da àkọ́ mú yẹn lórí òun ò fẹ́ kọ́ sórí déwájú ọlọ́run wọ́n náà jẹ́ wọ́n náà bá wọ́n náà jẹ́ gbogbo wa tó sáfù àti ìwọ̀n máa wà wù sáfù wájú lọ wa àwọn asálámà asálámà alaikum wa rahmatullah asálámà alaikum wa rahmatullah máa wọ́n náà ọ sì ti dé kúrò ní káwé ọwọ́ abọ́ sí ẹ̀yìn mẹ́wọ̀n

tó wá ti sálámà báyìí sálámà alẹ́gbọ́lá tó rá èmi yóò lọ ìrìn àjò mẹ́rin èmi yóò lọ jòkó mẹ́rin èmi yóò lọ jòkó báyìí èmi ká lùkó sáà pé awárò fún un sáà gbọdọ̀ dìde kúrò níbi tí òun ti kírun ṣe ìsáàlì ló ní ọkùn mi jẹ ládàá ọlọ́nkọ́ ló lọ gbọdọ̀ dìde náfílà ilé àwọn nínú kọ báyàn sọ̀rọ̀ kó lè jápẹrẹ pọ̀ ti parí ìrùn kankan tàbí kọ kú òdíbi tó ti kírun àkọ́kọ́ kọ bọ́ sí tó ti kírun ìmí ìkọlẹ̀ yẹn náfílà rẹ̀ mẹ́ kò fi ní dàbí pé àbíwọ̀ kírun ara yẹn júye tán ní kí a mọ̀ sí lọ ṣùgbọ́n torí bọ́ bẹ́ẹ̀ ṣe àgbáàrùtọ́ dìdébì tó gbọ́ sẹ́yìn kò sí dífẹ́ǹsì láàrin àyè méjèèjì yìí tó wà gbogbooro àwa mùsùlùmí lè ní ìlànà tá a ti wá lórí lórí ayé rèé àwa kíní ní wá ń jẹ́ kí agbúrú orílẹ̀ láì ni wọ́n ń bọ́mọ́ wa lọ́wọ́ ń bọ́mọ́ wa lọ́wọ́ àìmọye ẹrù ní ìlú jẹ́ pé oríire yìí bí ò bá ti jẹ́ tiẹ̀ tó oríire ń dégínú ó ti bọ́mọ́ lọ́wọ́ dákun inú ọ̀nà yẹn dọwọ́ rẹ o torí bá tí wọ́n ń kírun ọ̀nà yẹn wẹ́ẹ́ kéèmọ́ sábà sọ ìmọ̀ látún mọ́ fi ń ṣe ọfẹ́ náwó sójú ọ̀nà ọ̀nà ayẹ́kọ̀ tún fi ìmọ̀ náwó sọ́jọ́ bá fi ìmọ̀ náwó ẹni ó ná one million sójú ọ̀nà ọ̀nà tí ó fi ìmọ̀ náà yóò gbalada o sọ́rí tí wọ́n bá wá ní ìmọ̀ bá ti náwó ìwó bá pé one million mi yìí kí ni mo lè fi ṣe níṣẹ́ olóore tí mi àtẹni tó ná ten million láti jọmọ gbalada kankan náà kódà tí wà tẹni tó ná 100 million ẹni mọ̀ gbára bàtà sọ́nà yẹfọ́lá kòtò ẹni tí ó wọ àárín ìkan ó sì kó 1 million kalẹ̀ ó sì ha fáwọn èèyàn 1000 1000 1000 1000 ẹlẹ́mí lọ sí pẹ̀ jẹ́ wọn lórí ìjẹ́ mú ẹ̀mí kálukú sáà irú ẹni pẹ̀lú òkú lọ́dọ̀ náà yóò gbà ládàá yóò ṣe bí ó dáná but ìlólọ́lọ́ fi ṣẹṣẹ́ ọ̀nà láàdá àwọn táwọn gbogbo àwọn tó ń ná fún bóyá ẹni tó bá pẹ́ jù lọ́wọ́ rẹ̀ bí adé tí wọ́n ta gan nínú ọ̀sẹ̀ kan lọ́wọ́ rẹ̀ sáàrì sá sáàrì wẹ̀ ẹ̀rọ àlè ẹnìkan náà wà ní one million ó wá wá àdúgbò kan lọ tí wọ́n ti ní mọ́ṣáláṣí àbúrò àwọn oníṣàjì báyìí wọ́n sì ní ilẹ̀ ó dàbí ní fífíìsì ọ̀wọ́ ni wọ́n mílíọ̀n ayé ẹ̀kọ́ ni tí o ti tọ́jú bá ìṣẹ́ ti lọ ó sì dé bẹ́ẹ̀ àkọfẹ́ ah, yẹra lè mú ní à ọ̀dà ẹ̀ tó wà lọ́dọ̀ orí ìjọba ẹgbẹ́ ọdún wá ní títí sí five hundred thousand naira ó wọ́n ra lẹ̀ five hundred thousand naira ilẹ̀ wo wá ju twenty feet by twenty feet ó sì wọ́n ra mú fifteen feet by fifteen feet náà ó sì fi kọ́ mọ́ṣáláṣí tẹ̀gbé five hundred thousand tábà ti kọ́ mọ́ṣáájú òjúbà mi lọ àyò bá níbi tí ó dà pẹ̀lẹ́ o ó yẹ ká kàn án bàbà ó wá kàn án ó sì ṣe fúlọ̀ rẹ̀ kò wá dájú bá lọ́wọ́ ẹ̀yà aládùúgbò mọ́ṣáláṣí ẹ̀mọ̀ kírun rẹ̀ wọ́n wá ń kírun ní mọ́ṣáláṣí tí ò ju kékeré mi lọ ẹ dákun mọ́ṣáláṣí òbí lo twenty years àti kò lè lo twenty fifty years ní wọ́n ẹ̀jà tó wá òfin tí wọ́n yá sí ẹ̀ building náà wọ́n five hundred thousand kọ́ yẹn ti wá old wọ́n wá dàwó wọ́n wá kọ́ ní ilé lórí ó sì ní nǹkan dàbí òní nǹkan mẹ́ kí ló ní jọ̀mọ́ orí ilé rẹ̀ ṣì wà èló ló ná one million ẹni one million wọ́n dà fáwọn yẹn èló ló náà ná fíkì tààfi máa náwó nù fíkì tààfi máa jẹ́ gíní tààfi máa náwó nù àwọn tí nìkan bẹ ọkọ̀ fi ń kú ọlọ́wọ́ bá ń fà ní sọrí ọ̀tọ̀ nípa fíìmù jẹ̀ ìlú jama lọ́lá jùlọ àbájú lọ ọ̀tọ̀ ni yíò oríire kan ọ̀tọ̀ ni yíò tún àwọn oríire ní ìwà ìrìnrìn tó wá so mọ́kọ́ kí ìlú jama wá pọ̀ lẹ́yìn tó kí jama tó gbájọ tó tá fún gbogbo aládá yẹn ìgbà tó wá sí ìrùn tán ìwọ tó sì wá jò kó sáàyè ibi sí o ti kírun oríire entirely ó di mélòó ó di méjì àbí tí wọ́n á gbọ́ pàdé ولا يزال في صلاة من تدر الصلاة ولا يزال في صلاة من تدر الصلاة sọ pé àwọn màláìkà tí ń ṣàdúrà fún pẹ̀lú ìtàwílẹ̀ kan àyíwẹ̀ kan ní tọ́yì báwọn màláìkà yíwá ń ṣàdúrà fún pẹ̀lú yíun ipò ọwọ́ jòkó kalẹ̀ ara ní tí lọ́wọ́ kù tó ń jòkó ṣe ọwá ní ah, ìwọ wá jókòó tójú kan mẹ́ níbi ọdún tí òun náà lọ jòkó sí wọ́n ṣe ìrántí ọlọ́run wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ṣe gbá wọ́n ṣàwó ọdún kó pẹ́ ọwọ́ tó wá wà ń bẹ́ ọ̀hún tún etí ìrún asòrò sọ́ọ̀ pé àwọn màláìkà tí wọ́n kọ́ ń ṣàdúrà fún ọlọ́nà ayé ẹ̀kọ́ àdábì tí wọ́n ní gbọ́ tí wá jòkó tọ̀ ọmọ etí kéròó mi fẹ́ dé wọn wọ́n tún wá máa kọ ládàá pórí ìrún lọ wà tàbí máa ń tàbọ̀rọ̀ sọ́lá orí ipò bí ìgbà tó ń gba ẹ̀sẹ̀ ẹni tó ń tàdúrà bó ti kírun bẹ́ẹ̀ náà lọ wà lópin ìgbà tó ọba tó ń retí pé irun mi ìfẹ́ sí kírun ni irun mi ìfẹ́ sí ẹ̀dàkùn ẹni ń kiri ó kórí àbí ò kórí kórí yẹn ló pàápàá tí wọ́n sọ̀tọ̀ nígbà iṣẹ́ Islam ilé ìṣe yìí yẹ tàbí ṣàrọ̀ alẹ́ rahmatullah wọ́n ní kí ní ìṣe sí ìwọ̀n àṣùbá àtàwáyé òun ni tó kírun náà ní wàá wa yóò mọ̀ ìṣẹ̀lẹ̀ títí òun ó fi yọ ọba lẹ̀ òun ó fi yọ tán yóò tún wá wà ń bẹ̀ yóò tún wá wà ń bẹ̀ yóò mọ̀ ìṣẹ̀lẹ̀ ọjọ́ ọlọ́ yóò mọ̀ títí títí títí títí tí ó fi mọ̀ sí pé àyílà àti ẹni bẹ́ẹ̀ sọmọ tán kó tó wá ráyè sí wọn á kó àwọn ọmọ nìkan ọmọ sábà kẹ́rù ìṣẹ̀lẹ̀ wọn mo jẹ́ pẹ́ nìkan pa lọ́kàn máa láìpẹ́ yìí onígbàgbẹ́ni láwọn ọmọ ti fi jà ipò gbọ́kọ́ nínú ìṣẹ̀lẹ̀ àti wájú káṣù bá àtàrà oníjòkó ní wàá wà ṣọlá tó fà sí àgbẹ̀kan ní wàá kà tó máa parẹ́ tó máa parẹ́ bó ló ti lẹ́nu yẹn ó yẹ kí wọ́n máa pa irọ́ mọ́ ìpàwọ́ lè ti ìrìnàjò ọlọ́run ọlọ́mọṣà kan alákòóyè ọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ kọ́rọ̀ ọlọ́run ọlọ́mọṣà àdókòóyè wa ìrún jẹun náà wà lọ́wọ́ wa ká gbìyànjú àti mọ gbogbo orun tá a bá ti fẹ́ sí pátá síjú lọ àwa tá a bá ń jẹ́ ọkùnrin bóòlù tóbi yóò sì ṣe tiẹ̀ á padà wá dé ẹ̀ kódà á padà wá kí ló yí pé kí ni ìdájọ́ ká mọ kí ìmọ̀ ọ̀ràn yà gan-an ń jẹ̀ mọ́ ṣé dandan ni àbẹ́ni tí ò bá ti ń jẹ̀ mọ́ tó yè mí ládàá gbogbo ẹ̀dá la fún àlùfáà fi ń dé àmọ́ jẹ́ kí ni àti ọgbọ́n mú wà tó tẹ̀lé pé á ìrún ìjọba òun àlejò máa ń bọ́ mọ́ wa lọ́wọ́ point number one ẹlẹ́ẹ̀kejì bàbá ti ń kí òun jẹ̀ mọ́ tán ẹ̀jẹ̀ àmọ́ ìjòkó láàyè ibi tí àti kí rẹ̀ tọ́ba ti ń bẹ́lẹ̀ àwọn màláìkà ní ọmọ ìṣàdúrà fún un ẹ̀dá kò sí ọmọ agbórí gbàdúrà màláìkà gbogbo wa kán wá láwọn èèyàn kan ẹlẹ́sẹ̀ kan wá ń dépè fún ọ ẹ̀dá kò ṣe pé méjì lè gbára wọn ìwọ kí irun tán ìlú ọ̀gbìn kó sí lọ wà àwọn màláìkà wá ń ṣàdúrà fún ọ ń ṣàdúrà ọlọ́mọ akẹ́ ọlọ́mọ fúnìjì ọlọ́mọ tó dáa fún ọlọ́mọ tó ti gbá ọlọ́mọ tó ṣàwọ́ àwọn bídíà kan àtàwọn ẹlẹ́bọ̀ kan àtàwọn ẹ̀dẹ̀dẹ̀wẹ̀ kan àwọn aláwọn tí pè fọ ẹ̀dàkùn àwọn màláìkà sàdúrà àwọn ilé ìjẹ́ èpè èwo ló gbèrà wọn inú méjì sọ́dí pé wọ́n kàn jẹnu ara wọn yà ní irú àwọn ẹkùsù ní sì mọ́ mójú tó àwọn nǹkan báyìí àwọn nǹkan yẹn mọ́ ń padà kó yọ kó lè ewu àwọn tí wọ́n bá fẹ́ fi ewu kan ni ah, ọlọ́mọṣáṣà lẹ́kún àpò ìfẹ́ nìkọ̀kan wọn kó sì ṣe àlékún dáadáa fún wa kó ṣe àlékún rẹ̀ fún wa àwọn iṣẹ́ ládá tí a mọ̀ sí táàbí máa rí ọlọ́run ọba wa kólífà abẹ́rẹ́ ọba subhanahu wa ta'ala kí ó sàmọ́ sí ilé ọ̀rọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa kí ó sì ṣe àlékún rẹ̀ fún wa ọ̀la al-Qur'an al-Karim jẹ́ àríyìn kádúrà ilé nítorí àkókò tọ́gbà ayọ̀ ìbéèrè yìí wọ́n nígbà tá a níbi tí èèyàn bá jòkó ní kó wà alihamudulilayi gbogbo olúmi làwọn afọ àwọn ti dáṣe alẹ́ tó bá ti pé ìjòkó súnmọ́ àtàlí àwọn ìjòkó jòkó gbẹ̀yìn tá a padà bá tó nílẹ̀ ní sàmà nígbà tá a bá ń kírun ló jòkó ní kírun tán tó bá kàn wá tún jòkó jòkó ẹ̀wọ̀n bóyá ó nọ́ọ̀sẹ̀ bóyá ó kásẹ̀ tó bá ń tẹ́lẹ̀ ó wá nọ́ọ̀sẹ̀ àbótótún lọ́sẹ̀ kó tó ṣe báyìí ó rí ibi tó ti kírun náà ni ó wá tí kò ní àfẹ́tì ládá yìí àpò àfẹ́tì rẹ̀ pẹ̀lú òkú ní ọ̀dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí àwọn àfáà ti fi ṣe ní ọ̀la yìí káṣà tí wọ́n kúrò ní ààyè Allahu ta'ala ààyè. náà àwọn eh, ìfọwọ́sà tí wọ́n máa ń pè àwọn báńkì àwọn ní àkáǹtì tọ̀tọ̀ máa bọ̀ fún so àkáǹtì ìgbà tọ́ka máa ti bẹ̀rẹ̀ wá máa fi òun ti bẹ̀rẹ̀ lọ́yà sí five thousand naira minimum ní àti ten thousand minimum ṣùgbọ́n òun nílé láǹfààní láti gbowó ìfẹ̀sùn àti fi five years so after five years òun lè gba owó ẹ̀ ọmọ ní wàá ní máa ní interest lé oṣù pé èèyàn lè gbà pé owó yẹn kọ́ máa fi fi business àti ẹ̀sán ọ̀rọ̀ wọn ní kí ìgbẹ́ alámọ́tà fún wa ní àgbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ ah, irú eléyìí àwọn àlùfáà máa ń sọ̀rọ̀ ń parẹ́ àti bá ti ń jẹ́ pé owó ẹni tó bá ní owó olóòlórí kí olólùwò rẹ̀ gbogbo agbímẹ́ǹtì tí bá ti ń jẹ́ pé mọ fíìmù owó sọ́dọ̀ wa àmọ́ owó lè ní asset sí owó rẹ̀ mọ́ àfi after five Islam ti mọ̀ pé ìjàmbá ó ṣẹlẹ̀ lẹ̀ nítawọn àlùfáà ti lórí yìí ò ní pé má bá wọn níwájú lẹ́sìn bẹ́ẹ̀. gbogbo àkáǹtì tó bá ní ó gbọdọ̀ já àkáǹtì tó ṣe pé wà ní free access tó bá ti ní ibi owó rẹ kókànlẹ́ tó bí àwọn àdéhùn kan tẹ́jọ́ ní pé ọ̀ọ́ta ilé tẹ́ẹ̀kì ọmọ atm rẹ ọ̀ọ́kì nọ́mbà lọ kọ́ ti owó rẹ nígbà tó ṣe jẹ́nu nígbà tó lọ ní ìwọ lọ ní nǹkan rẹ eléyìí irú nǹkan tí ṣe máa ń Ah, àmọ́ tó ní insurance dé Islam fẹ́ tí máa ti ń jẹ́ pé insurance gbogbo ẹ̀ta míì tí bá náà ti jẹ́ ẹ̀ta míì ló ti járe health ní ewu tó ní life insurance ní car insurance ní ilé rẹ̀ gbogbo kíní yìí gbogbo ẹ̀ pátápátá Islam gbèdéde tẹ́ ẹ̀ máa yí ìdí ni pé tó ń pè ní insurance yìí bí ìgbà tẹ̀ ń ta tẹ́tẹ́ ni bí ìgbà tẹ́tẹ́ ni jọmọ́ ẹ̀ ń ta tẹ́tẹ́ ni èèyàn kan náà ilé méjèèjì yóò wá ní ti ó mú un ní oṣù lóyún inú ẹni kó dùn ẹni kó sì kábàámọ̀ lẹ́yìn máa láwọn tí máa ń ṣe insurance náà tó ní àà ah, insurance company ti jẹ́ gbèsè tó ló ti mọ̀ pé òun ti àwọn ẹni kò kò ní ti ọkọ́ lè rẹ̀ kalẹ̀ insurance company lè ní ọmọ wa san hundred hundred thousand lórí ilé rẹ̀ lọ́dọọdún insurance ó wà ní àwọn wá fún ọ ládéhùn àwọn sì tètè ní fún ọ pé tẹ́lifí ń bá ṣe ilé yẹn àwọn làwọn máa wá bí ẹ gbogbo nǹkan tó bá yẹ kó ṣẹlẹ̀ lórí ẹ gbogbo tó bá yẹ kó náà àwọn làwọn tún ṣe kódà bí lè ní bá jóná àwọn ni wọ́n kọ́ ní padà wọ́n ti kọ́ ní kankọ́ wọ́n kọ́ owó rẹ̀ wọ́n kù wọ́n ṣe é mo ti wà kan tó gbogbo rẹ̀ tẹ́gbẹ́ ìfà ló fẹ́jọ hàn rí ẹni wá fà kí náà ní wá ní gbogbo ní o ìdí tẹ́lù mi lọ́ti mọ́nà ní kó sí ìṣọ́ra sọ́ọ̀bù mi tọ́ ọwá ń kówó bẹ́ẹ̀ lọ́dún ní gbogbo ọdún yìí yẹn láti bẹ̀rẹ̀ ọdún dópin ọdún ìfẹ́kùn wá sí ilé rẹ̀ owó ní tekínú ó ti di tiwọn àbí ìwọ lọ́dún ọ̀pàdánù nù lọ́wọ́ tó bá fi ọ pé yìí ti wá lọ wá fi rà lọ́dọ̀ wọn ra kankan a sọ̀rọ̀ mọ́ ẹgbẹ́ àrà ọwá mẹ́ ó kejì ó kẹta ọgbọ̀n ọdún tọ́bi orí àwọn ni wọ́n ń gbádùn máa wòrán o àwọn àlọ́ insurance company lénìí ẹ wá jọ sí ilé ẹ̀kọ́ ti hundred thousand fún wọn àbí five hundred thousand àbí omi wọ́n ti san fún wọn. ìgbà tí ó fi wá di oṣù kan ní ilé rẹ̀ bá ti dúná lóbi bí wọ́n wá wá wọ́n wá investigation ṣé kìí ṣe pé ọmọ ọmọ sínábọ ọmọ ọmọ sínábọ ní káwọn olùjẹ́ gbèsè máa wò o. níbi báwọn náà wá fẹ́ ṣe gbọ́dọ̀ pé lọ ń ta wọ́n wà máa bèèrè àwọn ìbéèrè kan tí wọ́n out of eh, negligence rẹ ni tó àwọn òní fẹ́ bí a wọ́n bí ẹ̀rẹ̀ nù nù o wọn náà bá smart wọn ara yín ni tọ́ wá jọ wò ó jẹ wá wò lọ wò bọ̀ wò lọ wò bọ̀ wò bọ̀ wò bọ̀ níbi tí kìíní wá dé yìí àwọn ni wọ́n kú sí ọ̀ sí yìí lójú oṣù kan lọ ká ní pé nǹkan tó bàjẹ́ ní ìlẹ̀ báwọ̀ ti five million naira àwọn ni wọ́n ti kíni àwọn ni wọ́n ti sọ́ni kẹ́lì kan ìwọ́n lọ jìnnì mẹ́wọ̀n àwọn náà ti kíni àwọn ni wọ́n ti kíni ṣùgbọ́tọ̀ ìgbésà yíta wá ń gbélé ní àwọn kìíní kan bẹ wọ́n lọ gbẹ́dọ̀ nípa ọ̀tọ̀ insurance lórí ẹ̀ nísìnyí gbogbo àwátà máa ń wa ọkọ̀ Nàìjíríà tó o bá ní ìṣọ́ráǹsì tó ṣe ti oníjẹ ọgbà náà ọlọ́pàá gan tó o bá mara rẹ ṣe dáadáa ọlọ́pàá gan ó ọjẹ́ o bọ̀dù wọn tójú rẹ bá là dáadáa ọ̀sán ọlọ́pàá ní pé kí ni bí ó ti ọlọ́pàá ní pé ọ̀ ní ìṣọ́ráǹsì bá àwọn yìí àwọn tí wọn ni ó jẹ ní tó bá ti lè gbé ẹ̀ṣú lọ́dún sí ìgbẹ́ lọ nínú dpo wọ́n di pé sórí o yóò yàtọ̀ wọ́n gbà lè fi lé gbé ìtìta ìmọ̀lẹ́sá mọ̀rọ̀ tó bá ti ní insurance paper lẹ́rìí pé ìtumọ̀ látara báwọn nìkan ó ti dìlà lórí òun ó túnmọ̀ sí pé àkòwò wá ṣe pa nífẹ̀ẹ́ òfẹ́ amára lè wọ ọkọ̀ àbí kí àbí ká ní ọlọ́dẹ̀ wá ká náà wá nàìjíríà insurance ló lọ́ra lọ ṣe lọ five thousand nínú pé wọ́n máa gba dọ́kúmẹ́ntì rẹ̀ five thousand owó insurance ní gbogbo dọ́sàn tó irú yìí o àrọ́gbọ́n dámọ́nù so bẹ́ẹ̀ náà wá ní ká láwọn ọ̀jẹ́ company kan wọ́n wá gbà pé tọ̀wọ́ gbogbo táwọn bá sọ fún àwọn gbọ́dọ̀ máa ń yọ owó ìṣọ́ra sí nìkan bẹ́ẹ̀ wọ́n lè máa sọ health insurance wọ́n lè máa wọ́n lè máa láwọn fẹ́ máa gbá nínú owó rẹ̀ so ìyéhun àwọn àpá ọ̀rọ̀ gbọ́dá sí mọ́ ó túmọ̀ sí pé ọtí wà mọ̀ tọ́rù láti fi kíni láti mọ̀ sí bẹ́ẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ́ńpìn tí wọ́n sì máa ń rí bẹ́ẹ̀ àwa láwọn ọ̀rẹ́ bí wọ́n ti rú àwọn ṣẹ́bà wọ́n máa ń rí bẹ́ẹ̀ tó bá di kódà wọ́n bá rí ọmọ rẹ̀ ń gbé lọ síbẹ̀ kọ́mpìnì báyìí ní bájúṣẹ́ bájúṣẹ́ là wọ́n ó ti ṣe ọ̀fẹ́ ni ọmọ àlọ́ kọ́mpìnì ló sàn án owó tí kọ́mpìnì báyìí ti sọ lọ́dún náà ni tó bá rí gbogbo ọmọ tó sì fi ọmọ gbogbo àwọn òṣìṣẹ́ tó bá wọ́n ti bí five million nígbà tó wá tó five million déédéé káàsì ní ó ten million náà àwọn náà wọ́n ṣòfò dànù ìdí nìyẹn kò yẹ kí ó máa lọ́bẹ̀ ọba wa. ẹnìkan ní but but about countries that dey mandate us to pay for insurance. a ti sọ yóò lọ nítorí láti bẹ̀rẹ̀ rárá sọ yóò ṣe ọlọ́run kún mi láwùrá. wọ́n nígbà ọgbó láti lè pẹ́ tó lórí ibi àbájú kí irun iye ìgbà sáájú àbájú sí wọn náà. tàbí ẹ̀kọ́ ẹ̀rù ìtọ́wájú pé á ah, àdúrà màláìka ìwà òtítọ́mi wọ àwọn kan bí ọ ní pétọ̀ ó ti dá fún wa rí wọ́n ti bí ogbó ẹ̀ṣẹ́ lọ́jọ́ láàbòrí ìdán iye ìgbà tó bá ní dúó dà pé á ah, ọ̀fẹ́ lọ́bíṣẹ́ lákòójú yìí ìwọ náà kàn wo tákàn fi ẹjú pé ká mí sùn fáǹsì bẹ́ẹ̀ sá yí òní kókó torí bá ti ń sọ ìdí ìwọ́n tó wà lọ bí sẹ́kọ̀ọ́ àti ah wọ́n sì ní ká mọ̀ dúró ọwọ́ àjò kó kalẹ̀ ọ̀ lọ́bíṣẹ́ ọwọ́ àlọ́bẹ́ dúró di zúrì ọmọ pé wọ́n lọ kó bá ń gbèsè ayé ara rẹ̀ bá but gbìyànjú mọ́lẹ̀ tó ń ṣẹ́jú mẹ́wàá fi dúró láàyè ibi tí ó ti kí pọ̀ ní sàlám àwọn ojú ẹ̀ tó yẹ ti lọ ó wá fẹ́ ní mọ́sálásí tó kù ní mọ́sálásí àwọn ojú ẹ̀ àti ẹ̀ṣẹ̀ tó lọ sí. tá a lè kírun mọ́sálásí àwọn ojú ẹ̀ a lè kírun a lè kírun lẹ́yìn ìmáàmù tó dé ní bídíà tí bídíà rẹ̀ bá ti gbé sí e bí ìfèrí ìfàtí àwọn àfáàbù fún náà sọ fún wa pé ìnà sáré kàfọ́lá àti wàrà àhàlẹ̀ kọlọ́ ní ma kírun lẹ́yìn ìmọ̀mù tó dúró ní bíbí àyẹ̀wò náà jù lópin ìgbà tí bíbí ààrẹ ìgbà ti sọ ní ìfẹ́ yìí pẹ̀lú ẹgbẹ́ bíbí àtòkò tẹ́lẹ̀ bíbí àtòmọ̀ káfíìrọ̀ tẹ́lẹ̀ bíbí àtò lè sọ ní bíbí ìfẹ́ yìí ló kú sí ló kú sí ló kírun lẹ́yìn rẹ̀ nínú ìjọba ń kílè mú kó mọ ìmọ̀ kọ̀ọ̀kọ̀ tó bá ti ń fọwọ́ ẹ̀sọ̀ yà wọ́n ti kí ni wọ́n kírun lẹ́yìn rẹ̀ o àbí ìfìgbà ti ń fi idán lé ikú tó wá tilẹ̀ lórí pé a lè rọ́jú mọ́ táàmì ọmọ ìyàgbẹ́ a lè ṣe gíní kan táàmì ọmọ ṣe gíní kan tó gbogbo orú yìí o ẹni bá ti ń fi irú rẹ̀ náà lé ń fi dán lé nínú kúfúrú ni mọ́ sí ilẹ̀ ìwẹ̀ nílẹ̀ ẹni tí ó ń tako mùdídà pẹ́pẹ́ ìlànà mi ní gbogbo àwọn ọ̀rọ̀ bá àwọn àdìtú fúríyà irú ẹni tí máa ń sọrú ẹ̀ náà wọ́n ti kí ni wọ́n ti wò lẹ́yìn rẹ̀ o àmì ẹjọ́ bẹ̀rẹ̀ pé tìjà ní àní lẹ́yìn kó takọ̀ múlẹ̀ fún sí ìpariwo láàrín ìlọ́lọ́ èyí òun èyí tí ìkú òní Islam báwọn òbídí ààrẹ tí ń tẹun ó ṣe kí ni kò ní ẹ̀pà kò sí láì sí ká kí èrò lẹ́yìn ìlú ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ Wallahu Ngulabali ah, ẹnìkan ní even media scholar don't know what Prophet Muhammad companion feels in the in battle of Yarmouk, Tabuk, Kandahar, Yamama, Mẹ́lẹ̀. Àdúgbò lọ́lọ́, ọlọ́mọ sáà fún àní àgbẹ̀lọ́lọ́. Àhán, tó lórí àti rẹ̀ wọn. Anybody can we pray behind Imam that doesn't recite Surah Al-Fatiha properly? Ìmáàmù tí ó bá ti mọ Fatiha àti wọ́n ti ọlẹ́yìn lọ. Tí Fatiha ẹ̀yìn bá ti dúró dáadáa, ó dídí orígun kan inú orígun mú. Ó dàbí ìgbà tí ìmáàmù bá fẹ́ sínú láì lálọ́ àlá. Àríwọ̀n mú fẹ́ sínú láì kọjú sí ìlà ẹ̀ráwọn yóò ní ṣùrùtù sọ̀rọ̀ làwọn yóò àbí ìmọ̀mù gbọ́ àwọn eléyìí àwọn tá a gbọ́dọ̀ mọ́ ìlú ìlú so ìmọ̀mù tí ò bá ti mọ fátíhà ké mọ́ kí o lẹ́yìn rẹ̀ á lọ ní wá ẹni tó bá mọ fátíhà ké mi ọlọ́mọdé àfún adé àpò yẹn lọ. a ní gbogbo mọ́tàlásí tí wọ́n bá kọ́ fún sí tí wọ́n kọ́ sí ìwúbẹ̀ yìí sí lóòótọ́ ni àwọn òrà kan lẹ̀ tó gbé yìí wá ara kọ́lẹ̀ lórí ní gbogbo ìlú wa àwọn ọ̀rọ̀ kan ní fi ń já ara ìrìn tó bí gbogbo ọ̀rọ̀ báyìí létà létà náà tó lé ṣètánì wá lórí ilẹ̀ yìí orí ilẹ̀ fọ́ ní ṣètánì tí wọ́n kọ́ lu ìgbésí ayé wọ́n lé òun náà wá síbi ní sórí ilẹ̀ yìí tí wọ́n lọ́mọṣà fún alágbọ̀nyọ̀ lọ́lá. Thank you wọ́n ní ìmáàmù tá a jọ ìlú pẹ̀lú ẹ̀ àwọn òmùmọ́ ẹ̀ bá ní ká mọ̀mọ́ sọ̀spẹ́kì wọn lẹ́fẹ̀ àwa bẹ̀rẹ̀ ẹ̀rọ níbi tí tí wọ́n ń ké fásí àlọ láti wá rí pé ké ìkékùké wọ́n ní pé ká bá kí òun nìkan ní àbí òun mọ́ba tuntun o wọ́n ṣe kéde mọ́ba tuntun níbẹ̀ ohun tí tó kù ni pé gbéyànjẹ́ ti discover pé kò mọ fásí àkéyẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ńlẹ̀ náà yọ kúrò lẹ́yìn rẹ̀ kí wá nípa bànújẹ́ kọ́ ìwọ kan ọ̀ra yọ kúrò ní ẹ̀yìn rẹ̀ ọmọ àlọ́ ní dákẹ́ ẹ̀kí ọtún fàṣẹ àti ọkà súra ọsùn gbogbo ẹ ọtún ìlú ọmọ dáhùn ìlú rẹ sí ọyọra rẹ kúrò ní ẹ̀yìn rẹ̀ mo gbọ́dọ̀ mi yí báyìí jọmọ tó a ní kọ́ńtínú ìrùn ìrùn nìlẹ́yìn rẹ̀ àpèjúwe lè ti wà Mu'adh bin Jabal ìgbà tó jẹ́ ìmáàmù rẹ̀ láàánú àti ṣàbàtì ìmáàmù ìgbà tó jẹ́ ìmáàmù fáwọn ọmọ lẹ́yìn rẹ̀ tó ló jẹ́ ìmáàmù ìwọ̀n máa ń fàwọn bó ti fàwọn olùdó kan lọ. ìrún tó wá fàgùn yìí ọkùnrin ò wáyé wà kọ̀ọ̀kọ́ tí mo mọ̀ ó sì yọ kúrò lẹ́yìn Mu'adh kí sì lọ́ọ́ dákùnrin jẹ́ ká gbọ́bẹ̀ yìí gbọ́ Yorùbá tí mo lè fi sọ bẹ̀rù yìí dáadáa ní o ayọ́kò lẹ́yìn ni pé ọkàn rọra disassociate ara rẹ kúrò lára ìmọ̀ pọ̀tí irú yẹn náà lọ́sùn kí ni lọ kọ̀ǹtínú so irú yẹn ló wá kọ̀ǹtínú gbogbo wa tán ló wà lọ nígbà nígbà mọ̀tàmọ̀ sọ̀rọ̀ àṣọ báyìí báyìí báyìí báyìí báyìí ni mọ̀ á rí i kó dàrí ànábì tèmi kúrò ní

ìkankan náà ní ìdìbẹ̀ ẹ àníkò bàbá tí a kí náà ní wàlá lọ́ kejì wàlá bọ́ wàlá wà ní wàlá bọ́ ní oláwà ní alukur'an tó bá ti ké wàlá láàlì náà kò mọ́ kí náà ní kò bá dá fàlágbà ayé mọ́ bá fàlágbà tí ó ní ìsìn máa kọ́lé bàbá yìí ní ìsìn tí wọ́n tábù fún wọn pọ̀ alìjá máa ra tiẹ̀ mọ́ ní ọ̀rọ̀ pọ̀ ń tábù fún wọn àgbàlagbà yìí fàgbàlagbà ti rú yìí bàbàlagbà ò kan withdraw fáwọn ọmọ tán bá ti mọ̀ ké pọ̀tọ́lọ̀ bá ní kí fásí àwọn jókòó tí àwọn bàbá wa bá mọ fásí àṣe dáadáa ìwọ ọmọ tí wọ́n bá padà kí ó jù wọ́n lọ mọ́mọ́ dúkọ́ kù nípò fún ọ ààrẹ ẹ̀kọ́ táwọn ọmọ kékeré ní ìta nínú mọ́mọ́ dúkọ́ kékeré kan kù fún ọ bọ̀ túbọ̀ yẹ pé fátíà ni ò bá ti yanjú níjọ́ máa túnmọ̀ tó yọ̀ ọ̀rọ̀ fátíà ṣe bọ́mọ kan bá ti lọ léke wọ́n dàbí òjò ọmọ ọdún mẹ́wàá lọ ẹ̀yin lẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ti bá bàbá mi sọ o ìmáàmù tí ò bá ti mọ fátíà ṣe àyékírun ní kíni àyékírun lẹ́yìn rẹ o torí kò nímú o bọ̀kánùn ò mọ̀ jù bẹ́ẹ̀ lọ òun náà ló ti dájú rẹ̀ tí ń kí bẹ́ẹ̀ ọlọ́run ó gbà lọ́wọ́ tí ẹ̀ tí ń ṣe ń kí bẹ́ẹ̀ o pọ̀tóhun náà bá ti lẹ́ni tó mọ̀ jù lọ ó gbọ́dọ̀ step down fún kíní

ìmáàmù tó bá jẹ́ fẹ́ẹ̀sì ìmáàmù tó yàtọ̀ tó lẹ́yìn. ìmáàmù tó jẹ́ fẹ́ẹ̀sì ìwé jẹ́ ok àwọn ìmáàmù wọn dúró sí bá wọ́n ní ìdájì tí ó lẹ́yìn ìmáàmù wọn dúró sí bá wọ́n jẹ́ fẹ́ẹ̀sì ìmáàmù apanilẹ́nu ló gbèrè ní rẹ̀ tó làwọn ìmáàmù aláàkọ́ aláàkọ́ ṣẹlẹ́ ọ̀làkúṣà àwọn gbogbo sáré ìrún kíkí ó ní ètò tó bá dé wọ́n fi kíní kan ní atoma níyìnà nínú àwọn àrùkánù sọ láti lọ wá orígun ni tá a bá fi ń kírun a gbọ́dọ̀ farabalẹ̀ kódà láwọn orígun kọ̀ọ̀kan gbogbo wọ́tọ̀ ìmọ̀ farabalẹ̀ kírun kàn ń ṣe ìmọ̀ rẹ lóko lóko kàn ń ṣe kíra pé kàn ń ṣe ìmọ̀ rẹ lóko wọ́n ṣe ìmọ̀ rẹ lóko mọ́tì ìwọ̀n ló kò mọ́ ọlọ́run kò sì sọ àwọn ọ̀rọ̀ tó yẹ wa tá a bá ti ń kírun a máa ń farabalẹ̀ lóyìnbó ọ farabalẹ̀ ka fatiha ọ farabalẹ̀ ka sura tó bá rúkú ọ farabalẹ̀ rúkú torí lóyìn rúkú rẹ̀ fẹ́ máa tún wá dìde padà ọgbọ̀rọ̀ tó farabalẹ̀ kọ́ nípa dìde lẹ́yìn rúkú kọ́ tó wá dúró wámú kódà tó tún dúó wámù tó tún farabalẹ̀ mẹ́ kọ́ tó mọ́ lọ síbi ṣojú lọ́jọ́ ìpín ìlú tàà mú kí lè yorùbá ẹlòmíì gan tẹ́lítẹ̀lé àdáwọn ìmọ̀ ní àmìdàwù tó ṣeun kò è ní bí ìgbórídókè tán tó fi lọ sórí ṣojú kódà àwọn ẹlòmíì ń bẹ àtórí rùkú náà náà máa ń gbà lọ ṣojú kéèkì dé padà ẹgbẹ́ ìrùkú báyìí tó wáyé ṣe ń láàrin mọ́nà aláwọ̀ àpá yóò sì mọ́ lọ sórí ṣùdúdù bẹ́ẹ̀ pàláyọ̀ nínú gbogbo ẹni tí máa ti rẹ̀ pọ̀ nínú ọlọ́pàá àforíjì wa ẹ̀dàkùn ẹjẹ́ kálọ̀rí kálọ̀rí lọ gbogbo ilé ìkó bẹ́ẹ̀ láti lọ ní padà nínú ìṣètì wa bákan náà láàrin yìí níbi ká farabalẹ̀ yẹ dápà sí ètò wa mi kìíní kan náà àwọn èèyàn náà ti ń bá jẹ̀ mọ́ àbíká níwèé ń bá ìkábára alákọ̀ọ́kọ́ táìmù tó wá wọ mọ́sálásí ìmáàmù ti ń bẹ níbi ìrùkú tẹ́sán pé ní ìtòlékè lọ́rọ̀ àwọn àlùfáà tó lẹ́nu àwọn àbúkù lórí ẹ̀ wọ́n gbà fún ta bá bá ìmáàmù lórí ìrùkú ó lọ́lá ayú ẹ̀kọ́ àmì àti báyìí látà yẹn ní ìtòlékè lọ́rọ̀ àwọn àlùfáà tá a bá ìdìbàmì ìrùkú ṣíwájú mi eré ikú òfé báráká yìí ní àṣà tó bá ti wá di kó dé mọ́sálásí bó ṣe rọ̀ ṣùgbọ́n báyìí báyìí tó báyìí mọ́mù lọ ìrùkú ó náà kànjẹ́ báyìí bó yẹ́ ń bọ̀ báyìí bí Allahu akbar ó lọ sí ìrùkú straight ṣẹ́yìn ìrùkú straight tó lọ yìí gbogbo orun tó kí ni kò lálàáfíà torí ipò lọ sí ìrùkú straight yẹn ẹ̀kúrírà tó tẹ̀kẹ̀rà mi kọ́ ìkábára alákọ̀ọ́kọ́ ìkábára alákọ̀ọ́kọ́ nínú májẹ̀mú rẹ̀ sí wípé orí ìdúró lọ gbọ́dọ̀ wà tọ́bi ṣe kínú tọ́bi ṣe ṣọ́ ẹni tó ń bọ̀ tó bá ìmáàmù lórí rùkú bó ti ń bọ̀ yẹn orí ìgbúrúgbọ̀n tí ọkọ̀ ṣe Allahu Akbar so tó bá ṣe tán lórí ìdúró yóò ẹ̀jẹ̀ wá ṣe Allahu Akbar rúkú òun lọ sórí rùkú tó bá bá ìmáàmù lórí rùkú yẹn alhamdulillah tó bá pé ìmáàmù ti wá ṣírí kó tó lóhun ṣe tẹ̀gbúrá tó tán tó ó tún rákà ẹ̀ tẹ́kí nìyẹn kó tún o gbogbo eléyìí kò ní nǹkan tá a fọwọ́ dáadáa mú mọ́ nínú islam wa tá à ń ṣe ilẹ̀ yorùbá ọlọ́mọṣà tún wá ṣe ọlọ́mọṣà àtàlẹ́pọ̀ àbọ̀ ìbò wa ẹja ṣàkíyèsí àwọn kan wọ̀nyí a gbọ́dọ̀ kódà àwọn kan náà wọn fà àdínkì ọkùnrin táwọn afá mọ́ sọ̀rọ̀ rẹ̀ kò jẹ́ fáwọn nínú àwọn onímọ̀ wọn padà pàkíyèsí wa gbólóhùn tá a mọ́ ní ààbò ẹ̀kọ́ pẹ̀lú àwọn sọ̀hábà nù ṣékùn ní àìdáàmà sọ̀rọ̀ àjọṣẹ́yìn ní alhamdulilayi ọ̀gbọ̀n ọ̀tà àlàmọ̀ràn á wọ́n pàṣẹ ìdúró ilé wọ́n ti ṣàfihàn sọ́dọ̀ alimam aṣáfi'i alayhi rahmatullah ní bàbá ní alùmùsí ìsọ̀látàwù ó tàbùkù ẹ̀ àtijọ́ tó máa sọ pé alìmọ́kùtì kò fi sọ̀látì ẹni tó ṣe fèkì níbi ìrún rẹ̀ àlàkùnrin ha sábẹ́ ìjọ náà tó wáyé tó wá kírun wọ́n ló kírun tán tó wá lọ́dọ̀ àdábì kó sálámù àdábì wá dá sálámù àdábì wá ní ẹ̀jẹ̀ ọ̀sán lé ìfà ìnáta dàmtì sọ̀lẹ̀ lọ kírun tó rọ̀ sí ìkírun ó tún lọ ó tún wá padà àdábì ní ẹ̀jẹ̀ ọ̀sán lé ìfà ìnáta dàmtì sọ̀lẹ̀ ọ̀ sí ìkírun ó tún lọ àdábì ní ah, ẹ̀jẹ̀ dàpọ̀ kọ́ ni gbọ́lọ́wọ́ bá ti ní àmàkì a ní nínú táàlẹ́bí observe lára ẹni níjọ́ náà o ní pé kò sí àtùmà nìyàn kò farabalẹ̀ kí ìrùn rẹ̀ kì í farabalẹ̀ lórí rẹ̀ ìyẹn ara táàlẹ́bí nínú táàlẹ́bí sì wá ní àpadà lórí tó ìròyìn kí. sọ́jà ìfarabalẹ̀ yìí ní àwùjọ tiwa lẹ́nu àti ìmáàmù àti ìyáṣú náà àtàjá alásàlásù ó dàtàfà ẹ kí irun níbi tán pé nínú dínú lè tó ń gbà ní ẹwà òkú ákérò náà ti láti ìlú torí gbìrì gbìrì gbìrì gbìrì gbìrì gbogbo ẹ ọlọ́dà kò forí jẹ wọn o ó yẹ ìṣẹ̀lẹ̀ àlékún dáadáa fún wọn ló ṣàlékún rẹ fún wọn ọlọ́mọdé fún wa ní ọgbọ yìí ẹ dàpọ̀ níbi ni a gbó الله سبحانه وتعالى بمنه وكرمه وعزه وفضله أن يزيدنا وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته